memory. plami, e plami, e plami, e plami, o plami, o plami, o plami. Fresh 105.9 FM, invigorating. Roadshow. Roadshow with Captain Raleigh. It's three minutes past 4 p.m. this fantastic Tuesday on Fresh 105.9 FM. I welcome you officially to the Road Show with Rolake. And you already know I'm with you from now till about 9 p.m. Let me give you a quick rundown of things to anticipate. It's a Tuesday, so you already know my ladies are in the building. They're sitting pretty. And in a short while, I'll introduce the topic of the day and let you know exactly what we're going to be discussing from now till 4.45 p.m. At 4.45, we'll switch things up. The sports crew will take over and they'll update you from 4.45 till 5 p.m. At 5 p.m., stay tuned for Let's Talk About It with Sir Yinka Ayefele and Eniton Olusegun Bamidele. And together, they'll talk about it from 5 p.m. till 7 p.m., at which point we'll clear the way for the national news. So stay informed. From 7 p.m., we have the national news, first in English, and the translation in Yoruba language commences right after. And then I'm back with you at about 7.30 for tonight's edition of The Other News, where together we'll see what's trending home and away. And we'll do that till I hand over at 9 p.m. to Faisal Oluwakemi for today's edition of Health Focus. Up next, I've got Tory Lanes. It's an oldie but a goldie, and this one's called Love. minutes past 4 p.m. on Fresh 105.9 FM. It's a Tuesday, and you already know Talk Tuesday on the road show with Rolake. My ladies are in the building. I told you they were sitting pretty. And I'm going to start with Mary Gift because we're sort of twinning. The kind of hair we have is similar. Good evening. Welcome on board. Good evening, Captain. <laughs> nice to see you. Shala you Filani is here. Yeah, She's I'm been fine. out and about. Mm. Yes. <laughs> in the streets. <laughs> You're going to tell us about that. Olamide is here as well. Olamide, what's going on? everything, Everything, Chris. Everything, bless. <laughs> Welcome, ladies. Thank Always a pleasure to be here with you. Same here. So, Shala says she was out and about. What were you up to? Yeah, I was in the street, you know, doing a fit reporting about what is going on in the street, uh, in the city of Ibadan. Okay, so what's yes. going on in the city of Ibadan? We were actually discussing um, the traffic issue okay. and also protests. Protests. Who's protesting? ASU. Okay. So, you ASU or the students? The students. The, stu- the <laughs> <laughs> students are protesting because yes, of ASU. So they want the government to, you know, do the needful. Do the needful ASAP fantastic stuff. I mean, hopefully this whole ASU thing comes to an end. Amen. I hear jam results came out, and that yeah. baffles me sort of. So you have your result, but those that are in the current class <laughs> have not. not. <laughs> it will get better, hopefully. hopefully. So what we're talking about on the show today, in fact, ah, anyway, it's about a guy is in his twenties why why I paused and sighed before I started is because I don't know I don't know if I should say it's about a married couple or about the child of this married couple because there are many issues in this story. But I'm going to share the story and then I'll let you guys dissect it. And as we do, we'll open up the studio line. So at some point you can call in, tell us what you think. You can drop comments for us on Twitter at Fresh FM Ibadan. Now, if you're not following us on Twitter, please do that right away. Can you really be a real family member if you are not on our socials? Get on Instagram, get on Twitter, on YouTube. YouTube. Check us out and follow us on all the socials at Fresh FM Ibadan. So back to the story, ladies. It's about a 24 year old guy. He's in university. And no, it's not about ASU strike. <laughs> so hmm. he's in uni. He's the first of four children and everything is fine as far as he's concerned at home daddy does what daddy's supposed to do mommy does what mommy's supposed to do mm. as a guy now you know once in a while you go to hotel maybe to swim with your guys yeah. and babes in uni so it was one of those weekends um, him and his classmates had decided they were going to go to some hotel not far from their campus that had a swimming pool babes were going to be there guys were going to be there and they were just going to go and have some fun so this guy gets there, and in the car park, initially he didn't notice, but he had to go and grab something from his friend's car. So the friend drove him there. He needs to go and grab something from the friend's car. And then on getting to the car park, he notices a car, a car that is like their car home you know you know your mom's car you know yes. your dad's car mm-hmm. right so he notices a car and he's thinking ah, is it pops that is here is it mom's that is here who's here goes back to the pole side and tells security guard just be helping me track when you see the owner of this car um, let me know sort of thing so security eventually comes to call him. He's walking towards the car park to go and surprise whichever parents he thought had driven there and to ask, oh, what are you doing here? You even came near my campus, you know, what's really going on? And as he's approaching, he sees his mother walking out of a hotel with a man in a compromising sort of position, mm -hmm. making him think that clearly something has happened between Momsi and this man, right? Mm -hmm. So he has options at this point. Do I walk away? Do I unlook? Or do I let my mom know I saw her? and then he decides to confront Momsi. Not really confront, but good afternoon, let her know that basically he can see her. And then he does that, and mom is looking suspicious and guilty and all that stuff, but nothing happens at that point. She says, Oh, what are you doing here? All the pleasantries are exchanged, and then she goes about her business. Guy gets into the car, mommy gets into car, and they leave, and this boy goes back to the poolside. side. Boy's on his mind. He can't, you know, stop thinking mm -hmm. about what he mm-hmm. just saw. Um, and he's thinking, I need to have a conversation with my mom later that night, before he gets a chance to call mom or drop a message or even go home to go and sort of talk to Momsi, Momsi calls him and starts saying in Yoruba, Jo Komi, which basically means my darling or my love. And starts explaining. Don't tell your father anything. I'll do this, I'll do that, I'll send you money, I'll do this, which confirmed to this 24 year old that clearly his mom is playing a way game, <laughs> as they say. Mm. She was having an extramarital affair. So he's thinking, okay, I can't be blackmailing my mom and I feel like I want to tell my dad. So he was stuck between a rock and a hard place, but then he made a decision. He said he was going to warn his mom, tell her never again, but that he was also going to stop basically respecting her. Mm, no. So a lot of disrespect has been happening. Popsy is noticing. Popsy mm. is fighting him. You don't speak to your mother like that. You mm. don't do this. You don't do that. And to him, he's like, ah, this man doesn't know it's even his fight I am fighting. So a, a blow up happened recently where he was really disrespectful to his mom, and his dad gave him an ultimatum: you respect my wife, you respect your mother, you're not allowed to speak to your mom this way, treat her this way, or I disown you. So this boy is at the point of: do I tell my dad why I'm reacting this way, or do I just, you know, swallow it? Hmm. That's the story. <laughs> Why you guys shell shocked? <laughs> <laughs> this is not Ukraine. well, I think let me start. Okay, shall I go on? I, I need to see your face. Let okay, me remove this calendar. Okay. Let me start <laughs> with. In that kind of situation, I don't think she, the guy should disrespect the mother. Because you're a guy, you're matured enough. Okay, your mom has spoken to you that Okomi, oh, don't tell your dad this. There must have been a reason. What's this. the reason? Yeah, see, if you before you go on, Shola, if it was a man, would you be saying the same thing? if yes. a daughter found her dad in the I think, hotel. I think I've been in that situation before. Ah, before my dad died. Yes, okay. let me give you the story. Okay. Before my dad died, okay, I saw my dad with a lady okay. in the car. So in my head, I was like, "What's going on?" Uh uh I saw my dad, and I even greeted him. So he was like, he was panicking that Ashola Maso, don't tell your mom. I couldn't keep it. I think where I did the mistake was I got home. I told my mom. Daddy, ah, mommy, I saw daddy I saw in daddy. <laughs> the lady. <laughs> you know? Snitch. I said it. But at the end of the day, I think everything came back to me. You know, it came back to me that, oh, you are this Omodaliru Daliru, you know. You know that? Ah. <laughs> like, you want to. But I learned my lesson. Yes. Because I was not supposed to do that. I was supposed to act it in a matured manner. Okay. Okay. And dad, and ah, ah, what happened? I should go talk to your him dad privately. I want to know. I demand an answer for that. Why? And I must not disrespect my mother or my father. I don't want to know the situation, but you shouldn't come out and be like, "Oh, I've seen you. I've caught in your act. Okay, now I want to act. I want to take this as my own revenge." No, that okay. is very bad. Okay. To me, you're not supposed to disrespect your mother or your father either. And what you should do is call your mom asked the question, there must have been something. Maybe before they, they, they, they, came on board, probably there must have been a marital issue. Maybe the man was supposed to be the. Or uh, maybe she uh, just anything, has ojukokoro. Yeah, <laughs> maybe even whatever she, she has ojukokoro. There are ways you can lure your mom out of that situation. So I don't think there's not. He's not in any tight corner here. Okay. He should not disrespect the. Should mother. he tell his dad what he saw? He shouldn't. Okay. He shouldn't. You've heard from Shola. Let's hear from Olamide. Okay, I think if you if it's in your head to disrespect your mom why don't you just spill. to tell popsi yes, what you saw say okay? it it's not going to kill you i don't know if they want to portray you anyhow but if it's in your head to disrespect your mom because that's the height of it the, your mom is your heaven I don't know how people portray it. So when we say disrespect, we are not saying like she's in the kitchen and he pushes past her. Maybe things like go and do this, he doesn't really answer. Mm. It's part of it. Mm it's because I, I, I think there's this kind of um, respect or there's this kind of um, view. I, I don't know how they view mothers. They are like a small god, a demigod. There's no, it's not necessarily you push. There are some things you do to your mother that is not really acceptable. So I just think you spill then after you can they can sort it if that was you personally will you tell your dad yes <laughs> okay like mary gift i want to start from that question i just <laughs> asked olamide if that was you would you tell your dad no you won't tell your dad no okay truth is respect should be earned but funny thing about life is see when you point one finger at someone be sure that the remaining four fingers are pointing back at you um, is this a very desirable situation no it isn't. If I were in his shoes, the first thing that comes to mind is the condition she gave him. Eh, I ọmọ would give you money yes. i think they i will give you money the message he sent to me is you're not even remorseful about this thing truly it's not my place to talk to her husband and one thing we must always realize is two people in a relationship you can never try as hard as you would, you would never get the full gist of what has gone wrong. Mm. Neither your father nor your mother will tell you. So that should teach you one lesson. There are things that are best left to the couple to fix themselves. A third party will never, never get to the root of that matter. It's not your place as the child to get into that relationship. What I probably would have done is look, mom, I'm a very frank person. It's very hard because I see you as an example mm. and my I expected so much more from you. But right now I don't feel that way towards you. Please do something. I'll say own up. Take responsibility for your actions. Can you please talk to your husband? But under no circumstance should I insult her or the husband. But truth is, it's not my place as a child to report her to my father or to report my father to her if you were my father in that case. So, what would you say to those that would say, if after you saw initially and then she left and you left, the fact that she called and said, I'll give you money, sort of like bribing you? Yeah. That in itself. It's wrong. It's that's where wrong. I started from. Sure. It's very wrong. That that's the first thing that raises an alarm in my head. Why do you think you should give me money to shut up? You're not remorseful. But see, no matter how no matter how many perspectives we want to see it from, from. Marriage is a very sacred union. Leave the couple to sort themselves out at uh, whatever belief it is. But make sure you have a frank conversation with be it your mother or your father and say, look, you've trained if if if you had a child like me and I'm thinking in that way, that means you're a sensible mother well, to a large extent, a stupid mother cannot raise a sensible child. Maybe except maybe that's why I said to. That's I said to a large extent. Yes. To a large extent, except maybe that child, by virtue of company or relation with other people, learns some wise things. But if you see a child who is intelligent, you can be almost sure that maybe one of the parents has those intelligent traits. Yeah, so I basically, hope. this is my argument. Mm-hmm. yeah, this is debatable though, but this is my argument. If I can think that way as a child, to some level, whether you like it or not, you must still give some kudos to the mother or the father for some sort of teaching that has taught that I don't know. Like I'm saying, well, I'm not disagreeing. <laughs> Why, yeah. why, you, why you disagreeing with my eyes and my facial <laughs> expression? to a large extent. So <laughs> when I'm having that conversation with her, that frank conversation, I'm basically saying, look, you're not perfect. And another thing we must remember is as she's talking, do you know another thing I'm thinking? I'm thinking, what is it a Yoruba mom? You guys, I want to a frank or oh, stuff. <laughs> Hey. Well, well, maybe the <laughs> reason why I'm talking this way is because I'm not Yoruba, mm -mm. and the way we were brought up or the kind of environment we have is is one that facilitates such. Com- you might not, I might not particularly say I want to have a frank conversation but I can tell my dad and say, Dad, something is happening. I think it's not really cool, or I really don't like it. We can <laughs> have those. but kind, you are bringing in. We can have now. no, no, no, no, no. I'm not saying in this context. In this context, in this I'm saying generally. Generally, okay. no, generally. That. That's the thing. Yeah. Our moms are cool. That's the average Yoruba yeah. mom. Mm. You can come and say, I can come and tell them about your your family going through this. Yeah, it's just coming to meet her to say, hmm it depends. You're right. There's nothing wrong with actually speaking to your mom or dad about yeah. if you have that kind of relationship. Yeah. There's nothing wrong with saying, "Mommy, I saw you and I, what's going on?" Mm -hmm. And if she wants to, she will open up to you. And if she doesn't yeah. want to, she can say, "Come on, get out of here." But, but you cannot say every single child would react that. the same way. Yes, you yes. cannot say that for some children, where the pedestal they put those that parents on won't be dropped a little because they've yes. seen them doing something immoral. Yes, Captain. Whether or not it's justifiable. Mm -hmm. Yes, Captain. I quite agree with you. Everybody won't respond to situations in the same way. But this is what I'm saying basically. If we want to take the truth, if we want according to according you. to me mm-hmm. well okay let's see if we want to be frank let, let, let me not put it in terms of the truth because truth can be relative exactly. for some people if we really want to be frank with ourselves truth is it's really not it might be different in different cultures but i don't think it's that child's place to do the spilling let the the the parent that is involved in that mess okay. sort it out thank you mary fair enough olamide yeah um, when i talk about um, telling my dad i think uh, well well um, the first thing is i would have had that conversation with my mom would have discussed that length i think the, the child can be the um peacemaker can bring them mm. together yes that's just my own belief you can help to sort the dispute like how she might not know how to place it how she might not know how, to would your yoruba husband. mom tell your yoruba dad that she was in a hotel with another man and you olamide you saw her just think about that. I'll come back to you. Shola? Let me. I, I think. And I'm, that's I'm not just to, Yoruba, Hausa, to. Igbo, even Mary Gibbs tribe. let me counter. the average Nigerian dad. Let me counter um, Olamide mm -hmm. on that. Mm. You know, I told you I was a victim of this. Yes. You know, I saw my dad and I went home straight. To I go and tell your mom. Let this thing to digest. I just told. I spilled everything to my mom. And you know, my mom was now, you know, like she was just, you know, acting. She was reacting with all those things. Like, okay, what exactly is going on? Then my dad explained everything and everything came back to me that oh you want to destroy my house you know like, mom said exactly, that to you yeah you know that because i mean i felt it in my head I, I felt so stupid because i think i did not dissect this I was supposed to think it through because sometimes you cannot be a peacemaker between your mother and your father. Sometimes you cannot, but also someone would say that you delivered the message, how that message was received and handled. In all honesty, that should not have fallen back on you. But yeah. it is what it is. Why? Because you didn't mind your business. Mind yeah, I, <laughs> I, quite agree with that. So yes, the way it was received, that should not yeah. have fallen back on you. Because sure. for real, for real, when it when it is true, Mm, you are trying to look out for your mom, but you see mm. what you learned there. Don't toju bole, even if it's your own <laughs> ile. Drink water. Hmm. I know a girl in this Ibadan here too that sort of found her dad in a hotel, and didn't tell her mom, but doesn't really speak to her dad. So we'll greet him and but the man who doesn't send her on errands or things, he sort of respects himself because I think he's hmm. thinking, hmm. mm, this child, she has a propensity to flare up and spill everything. She'll greet him when people are there, things like that. But one on one, she doesn't speak to him because yeah. she feels like he disrespected her mom. Yeah. But yeah, that's because you saw him in it. <laughs> Let's take our <laughs> first call on the show. Hello, good evening. Hello, good evening. Hi, good evening. What's your name and where are you calling from? My name is Tokumbo. Hi, Tokumbo. Welcome on the show. nice to have you here. Let's have your contribution. good afternoon. Good afternoon. Good afternoon. Good guy. Hmm. I wouldn't tell my dad at all. Okay. Like he's been discussing, it's not in your place. If your parents have issues, they will always sort it. Hmm. They will always sort it. I had a situation like that. When I just made myself to be fine, um, I wanted to do GC. So my dad actually got a GC form for me alongside his girlfriend. Ah. my dad had a girlfriend then, and we did GC together. <laughs> I knew, but I wasn't bothered because my, my parents separated when I was young, okay. so I had a stepmom. Okay. So it didn't bother me. Probably because it wasn't my mom, it didn't bother me. And my dad was free. He knew I know his girlfriend and he actually introduced us. We became friends. Wow. Ah. But I was not thinking, if it were to be my mom, would I have said anything? No. Couples have a way of sorting their things. Hmm. Then about you telling, calling your mom that expensive, I said that fine, children can meddle into their parent relationship, but there are some things that there are even things that you would not know that they have to discuss themselves between themselves, mm -hmm. not mm-hmm. you inclusive. So you might not really be able to sort things, but mm -hmm. it is not in a child's place to to question your mom now say, okay, mommy, what happened? A woman will not come. Well, some maybe your some parents will tell you, okay, I'm sorry, this and this is what happened. Mm. But the woman was wrong by by being trying to bite this guy really, mm. but it's not in a fair, it's not in a fair actually. To tell either your mom or your dad that you caught your dad and caught your mom, it's not in your place. Okay. Okay, last has Okay, darling, me. Okay, thank you very much. I appreciate you, Tokumbo, for sharing with us and for your contribution. So, Tokumbo just highlighted another angle to this thing we're discussing. Yeah. What do you think about parents that let their kids know their side pieces? So, dad will let his sons know that this is his legbegbe. Mm. Mom might let daughter know this is her side guy. Do you think that's enough? I think that's not no good. It's not appropriate. No. It's not good enough. I think I'll object that. Okay. In some situations, and you know, it will get to a certain stage in life, you don't see it as a big deal anymore. Do you know, mm. at some point in my life, I wanted my dad to have a girlfriend. Oh, Why? Wow. Because I feel like you just need to see something new, something ah, wow. You no, marry now. It's no, okay, no, Shola. No, I'll be there and I'm going to dance no, in Ashwabi mean, and I mean, everything. I mean, then this thing you said today, I'm going to remind you that at stage. some stage, not, not, not now, now, at some stage, your own husband too needs to look at new <laughs> things. Yeah, not okay. <laughs> on behalf of your mom. <laughs> Ah. ah, on behalf no, of your mom, I just I feel am like okay, okay you just need to, you know. Ah, yeah, anyway, your, your, dad would like a daughter like you, so you kind of daughter that doesn't really matter. May his soul rest in peace. <laughs> I'm just thinking, like, would I be able to look away if that was my dad letting me know his girl? No, there's no. I'll be like, Shala, run, mommy. <laughs> uh, so it, some men do it, and women too men I think are more well, guilty. Men, men are men, more guilty yeah. of this. Mm -hmm. They are more comfortable showing their their male kids. Yeah. Mm -hmm. Yes, now guys will be out with their sure. dads, like yeah. having a drink and, and stuff, and younger ladies will come through, 100. and everybody will laugh. Is it appropriate? That's it's not appropriate, yeah. but it happens in this part happened. of the world it happens. Yes. I can't see that happening with like a white family, no, but with an African family, Nigerian, mm -hmm. where we sort of say polygamy is accepted. I guess the boys to just look the other way as long as their mom is being taken care of and exactly. stuff. Not that the boy won't be like, they are the ones that can say shamelessly will take their infant and toddler children that are not grown enough. Mm. Into that kind of mix, and they're the ones that wait. The boy is 30 in his 30s, the man is in his 60s or 70s, or the boy is in his late 20s, daddy's in his late 50s, and yeah, they see their dads they know they know some some of them shamelessly even arrange babes for popsy sure mm. hello good evening Good evening, Captain Rose. Good evening to you. How are you? This is Bayer from Florida. Hi, Bayer from Florida. Welcome on the show. Nice to have you here. Let's have your contribution today. Sure. Yeah, so my argument is, you know, for the fact that the mother is promiscuous, mm. the guy might as well be a bastard from the beginning. So he can't, you can't tell me that's his dad for real. She, mm. she knows he's true father. Mm. So my point is, there's no point disrespecting her because, you know, turns out, I mean, can, things can turn out that that wasn't his dad in the first place. Mm. So you're trying to defend a man that you're not even sure is your dad. So mm. I would mm. ask serious questions about my my father, or probably get a paternity test or something, you know, okay. just to be sure because mm. you know I can't trust her anymore. Hmm. Hmm. You know, that's that's my submission. Okay. I mean, but I wouldn't disrespect her though. Okay. Thank you very much, Bio from Florida. We appreciate you. Thanks for joining us Thank on the show much. today. I mean, that's another valid point. Yeah. Mm, valid. She might just have started, but what she's been doing it from mm. day yeah. one? And as Bayo said, now there's the question of paternity. Could that be your dad? Or maybe the, that person coming out from the hotel <laughs> is your dad. We don't know. Mm. Hello, good evening. Captain Rolling. Hi. Um, Good evening. What's yeah. your name and where are you calling us from? Uh, this is Izzy. Welcome, Good evening Good evening. Yeah, yes, I, I think um, the boy, for me, he he played uh, immaturely because I, I expect him not to uh, disrespect the mom. Um, the, for me, I, I, think the dad must have been a responsible father. Hmm in that home, yes, because I, it depends on the relationship. If the father happens to be irresponsible, I'm sure the guy would leave the mother to continue whatever she's doing. Mm-hmm. But, but I think the, he feels that that does not deserve this backstabbing. And so I expect, um, if I were in, in his shoes, I, I, I, I after after ca- catching my mom red-handed, mm. I, I, I, would, I would warn her. I have to warn her. I mean, I have to keep it low my family has to stay intact. So, even as much as I've warned her, and, and, and, and she insists on continuing without giving me genuine reason why she's into it, I'm going to make it, I, I have to expose her. I have to do that. Okay. Because I know I played, the part I played is, is to come in and, and warn my mom and let her understand that this has a consequence. Hmm. And if she continues in that same line, then I have to let my dad know because I have a conscience. It depends on who has conscience. I have moral conscience. I look at this man, he wakes up every day, he doesn't even know what the wife is, Doing. what the wife does. You know, I, I see I have pity for him. I have to spill it out and let me know that God in heaven will be the one that will judge me, not human being. Hmm, that's fair. And that's when I fair. look at my mom, I'll tell my mom, I warned you. I warned you. I played my part. You didn't listen to me. Hmm. And I have to do the right thing. My conscience is what should judge me, not humans. Thank you. Thank you very much. I appreciate you, Eze. Thank you for your contribution. And that's why they say there's no hard or fast way to solve certain situations. How mm. I would hmm. react, how Mary Gift, how yeah. Shola, how Olamide would react, completely different. But I guess four of us, there's similarities when we say we'll try and stay out of it. It's not our business. Yeah. We'll try and stay out of it. But I can understand what Eze is saying. If I ignore, ignore, ignore, and this person is unremorsefully, yeah. you know, rubbing it in my face and stuff I must still not tell my dad. Maybe I'll go and tell my grandma. Yes. Mm. Or somebody else that I reckon my mother, you know, respects. That kind of thing. And the other way around, if it's my dad, I'll go and tell his older brother or his. No, I won't tell no, his no, mom. No. <laughs> his, his, mom might have even accepted the second wife. yes, <laughs> yeah, so let's take another call. Hello, good evening. Call us back, please. And don't forget, if you're calling us on the studio lines, you need to remember to turn down the volume of the radio. The numbers remain the same. And of course, you can drop comments for us on Twitter at Fresh FM Ibadan. Let's take a music break. Orisha is on this one, and it's called Igbeyawo. Enjoy. Let no man put us on down, but God physical, Taliban number one. And love is a beautiful thing. Flip side, we jẹ́jẹ́ ṣe ah, jẹ́jẹ́ o. torí ẹni bá máa ṣègbéyàwó àṣekúdúkúdú méje ìgbéyàwó ó pa kúdúkúdú méje. Fresh 105.9 FM. Invigorating. The weekend is all about ordering in and spending time together as a family. Every weekend, we order pizza and ice cold Coke. Everyone gets their favorite toppings, even if it's pineapple. Oh. Tammy pours the Coke, taking a few sips. Mama puts on a comedy, knowing we wanted to watch an action movie. Oh. Family night has a story. There's joy when we eat together. Offers available at Jumia and Glovo. T's and C's apply. Coca Cola, real wonder. tí pọ́ǹpì ló gbédè o. ẹ mega promo oṣù méjì ah. fifty percent discount <laughs> fifty percent discount lórí le tẹ́ ẹ bára lọ́dọ̀ wa. ó balẹ̀ pẹ́pẹ́. plot ilẹ̀ kan ní mọ́níyà. bódẹ̀jẹ̀ plot ilẹ̀ kan lanu modern city six hundred square meter ní níbi méjèèjì one point three million naira la ń ta tẹ́lẹ̀ six hundred and fifty thousand naira péré ní báyìí o. ilẹ̀ wa tó wà lajìlá kan one million naira ní tẹ́lẹ̀ báyìí o ti di five hundred thousand naira péré. láàrin oṣù méjì ti fifty percent discount yìí fi wáyé. a ti bẹ̀rẹ̀ láti april four. yóò wá sọ pé ju fún yìí. ẹ máa bọ̀ lọ ọ́fíìsì ti pọ́ǹpì. yóò wá nọmba twelve àrẹ tẹ̀dọ̀ street àrẹ avenue new body jà ìbàdàn. nine one five two two two two two zero five. àrètí yín ọ́. real estate mega promo o tètè má jẹ́ kó lọ tán o kó ra concept developer that cares. I find the strength I need every time love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. A good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. ọ̀rẹ́ jọ ǹjẹ́ lè yáge oúnjẹ òun ni àjẹkẹ́jẹ́ ah, kíní kan ń ṣe yùngbà nínú oúnjẹ yìí. kọrí ìsò oúnjẹ tuntun látọwọ́ ọ̀ǹgà ni. ṣé pé ọ̀ǹgà náà ti ní kọrí. àkànṣe ni láti inú èròjà ìṣẹ̀dálẹ̀ èmi ò rò pé mo lè ṣe nǹkan kan mọ́ láláì lo ìsò oúnjẹ kọrí ti ọ̀ǹgà yìí o. ọ̀rẹ́ mi ǹjẹ́ lè yá mi ní ọtún gèlè yín yẹn. ẹ ẹ ẹ ǹjẹ́ náà wá lẹ́nu yẹn. fún àdùn tí wọ́n máa fi dáàbò bo oúnjẹ rẹ mọ̀ yàtọ̀ lo kọrí ọ̀ǹgà tí a fi àpòpọ̀ àwọn èròjà ìṣẹ̀dálẹ̀ ṣe. ó ga o ṣé ẹ ṣàlè fún wa lóúnjẹ díẹ̀ sí i ṣá. ọ̀ǹgà ọ̀ǹgà mama's helping hand. For those wondering why, Schweppes now comes in a new ginger flavor. Experience tells us. The boldest flavors have the most character. Introducing new Schweppes Ginger, a new flavor made with over 200 years of experience. Fresh 105.9 FM. Invigorating. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be. music, music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. past 4 p.m. on Fresh 105.9 FM. Yes, guys, you're hanging with Rolake. And of course, I've got my ladies in the building. I've got Lamide here, Shola's here, Mary's here as well. And together, we like to discuss what we call matters arising. Today is a mishmash. This topic, this story. Let's take another call before we say our official goodbyes on the Hello. show. Hello, good evening. Yeah, good evening, my general. Good evening, ladies. Good evening. Good evening. Welcome on the yeah, show. Yeah, this is Faith from Akimara. Nice to have you here, Faith. You've got 30 seconds. Let's yeah. have your contribution. Yeah, yeah, quickly. Yeah, I would. Uh, I need to know the kind of father I have. He's a responsible father who is not that harsh. What will you do? You already know the kind of father you have. What would you do? Is the question. Uh, if I know the kind of father I have, I may mm. not talk. Oh. Okay. Uh, because you know the the I will be the one to suffer for it mm. if there's any breakup. Mm. So I have to you check the balance. before I confront my father. So if I think if, if I want to base it on the truth, I have to tell my father. Okay. But it will be on when my mom repents from that dirty thing she is doing, then we apologize together. If ah. my father is that the one that is that is responsible. Okay. But if not responsible, I will do the other way around. Thank you. Thank you so much, Faith from Akimori. You are appreciated. Okay. We're out of time. In one word, ladies, let's say thank you, goodbye. Bye. We'll be back next Tuesday, God willing, exclusively on Fresh 105.9 FM. Massive, massive shout out to Olamide Shola and Mary Gift. I'm Rolake, and this is Fresh 105.9 FM. Balance in the building. Stay tuned for Fresh Sports, the evening edition. Don't go anywhere, don't touch that dial. Roadshow. With Captain Raleigh. Fresh 105.9 FM. Invigorating. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling music, can make you feel good. This is 105.9 FM, your feel good radio. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. a very beautiful afternoon to everyone all over the world. I am so much excited to be back again to celebrate the latest and the biggest news making rounds in the world of sport. Another special time set aside on this beautiful dial to preach the gospel to you according to the world of sport. We started the journey together in the morning with fresh port, the breakfast edition. This is the second edition, and of course, it promises to be very interesting and of course exciting as always, Fresh Port is the show. Fresh FM, the radio station, 105.9, the frequency of champions. The voice behind the mic is the voice of your Radio G. Another Radio G is a counterfeit. I am the Odogo of all sport OAPs in Nigeria. My name is Bola Hon Lere straight to business. Couple of hours ago, ladies and gentlemen, Nigerian football witnessed a new dawn with the unveiling of an elite sponsor for the NPFL Nigeria Professional Football League. Don't forget, last Saturday, Marlon Sheudiko, the chairman of the LMC, that's talking about the league management company, the organizers of the NPFL, disclosed the Nigerian Football League will have a new sponsor. Nigerians, I can confirm to you authoritatively uh, the LMC and a leading financial technology company uh, have reached an understanding for the sponsorship of the NPFL. It is a multi year sponsorship agreement. I must tell you, the official unveiling of the new sponsor was done this morning in Lagos. NFF president Amajuma Vimpinik was in attendance. Chairman, NPFL club owners, barrister Isaac Danladi was also in attendance. Not forgetting the LMC chairman himself that's talking about Malam Shehu Diko, the deal with the new sponsor is signed, sealed, and delivered. According to Pinnick, number one football gladiator right here in Nigeria, he says despite the challenges faced so far, they have been able to lift the game in the country. As a matter of fact, uh, when the administration came on board, football at the federal level in Nigeria was run 100% on government funds. But now, football at the federal level is run 80% self independent. Those were the statements of Amadou Mevin Pinnick, barrister Isaac Danladi, chairman MPFL club owners right here in Nigeria, expressed his appreciation on behalf of the 20 MPFL clubs to the new sponsors for the it fit to partner with LMC. That's talking about the league management company. He stated they are 100% in support of this particular deal. According to Malam Shehu Diko, LMC chairman, he says. The deal is for three years, starting from next season, right there in the NPFL. This morning in Lagos, LMC unveils new sponsor for the NPFL. The sponsor is a financial technology company. Ladies and gentlemen, away from the LMC and of course away from the NPFL, don't forget at exactly 8 o'clock on the PM side, Nigerian time, the under 20 Flying Eagles of Nigeria will fall out against the under 20 boys of Cote d'Ivoire in the semi final of the ongoing Wafu B under 20 Championship going on right there in Niamey, Niger Republic. A ticket to participate at next year on the 20 AFCON in Egypt is at stake, and of course, to book a slot in Egypt next year for the under 20 AFCON. Nigeria needs to beat Cote d'Ivoire today to qualify for the final of the WAFU B Championship because only the two finalists for the WAFU B tournament will qualify for the 18 AFCON under 20 tournament right there in Egypt. Benin Republic and Burkina Faso also will clash in the first semi final in the next couple of minutes. Nigeria will then take on Cote d'Ivoire in the second semi final game. Ladies and gentlemen, away from Nigeria's Flying Eagles, let me confirm to you the under 17 girls that's talking about flamingos, they will travel to Addis Ababa, the capital, and of course, the largest city of Ethiopia tomorrow, Wednesday, for the Friday's FIFA under 17 Women's Cup of Qualifying match round first leg against Ethiopia. It's all about the first leg for the final round of the FIFA under 17 Women's World Cup against Ethiopia. Don't forget, Nigeria's under 17 girls defeated DR Congo and Egypt in the previous round get to the final hurdle where they will be facing Ethiopia. Head coach Bankole Kere, has picked 22 players for this particular clash against Ethiopia. In case you don't know, Nigeria's under, under 17 have scored 14 goals so far in the qualifying matches. They've played four qualifying matches, scoring 14 goals, conceding none. On Friday, they will tackle the under 17 girls of Ethiopia right there at the Abebe Bekila Stadium located in Addis Addis Ababa in Ethiopia by 2 o'clock on the PM side Nigerian time. The return leg has been scheduled for the MKO Abiola Stadium right there in Abuja on Saturday, 4th of June. All right, let's take a look at the players. Uh, Faith Milano, uh, Linda Juaco, alongside Jessica Iyama are uh, the goalkeepers. Comfort for Lorenshaw to Minino Adesino, Olamide Oyinola, Joseph Edafe, Miracle Usani, Confidence Uhua, not forgetting Mistura Yusuf at the defenders for the under 17 girls of Nigeria. Blessing Emmanuel, Taiwo Afolabi, Chidera Okewe alongside Joy Ibokwe complete the midfield department for the under 17 girls. Wide forwards includes Omoumi Bello, Messi Itimi, Alvin Dazozo, Anastasia Atume, Okpayemi Ajakaye, Yetunde Ayotosho, Bisola Musaku, not forgetting Rahimot Adebayo. Ladies and gentlemen, still talking about football for the women from the under 17 girls. Let's come down to the NWFL Super Six tournament going on right there in Edo State, Nigeria Women Football League Super Six. Today is the day two. Bayelsa Queens this morning defeated defeated Niger Raiders four goals to nothing. Monday Gift scored a hat trick in that particular game for Bayesa Queens. Don't forget, Bayesa Queens defeated Rivers Angels. That's talking about the defending champions of the NWFL. They defeated them only yesterday with another victory today. Bayesa Queens now have six points to their name. In the second game for today, Edo Queens lost to Nassau Amazons by one goal to nil. A penalty that was well converted by Doshima in the seventh minute separated the two teams. At the end of the game, it was established that Wemimo Matthew, the coach of Edo Queens, was sacked. The third game of the day is ongoing at the moment. Samuel Ogbemudia Stadium is the venue. Defending champions Rivers Angels are taking on Delta Queens. All right, uh, away from football, uh, let's talk about uh, basketball from the NBA scene. Don't forget, tomorrow in the NBA Conference Finals, game one between Miami Heat and the Boston Celtics will be going down. Ime Udoka alongside Inamde Vincent will create a Nigerian battle as Miami Heat and the Boston Celtics clash right there in the Eastern Conference Final. Kylo of the Heat has been ruled out of this particular encounter, and of course, according to Bohemel Doka, the coach of the Boston Celtics, during a teleconference, he said Boston Celtics guard that's talking about Marcus Smart is 50-50 for this particular game due to midfield spread. Don't forget the NBA regular season is done and dusted. After the regular season, we add the playoffs tournament, and of course, that as well has been done and dusted. We are now being separated from the boys have been separated from the men. The contenders have been separated from the now we are in the conference finals. Ladies and gentlemen, let me confirm to you tomorrow it will be game one involving Boston Celtics and the Miami Heat. And of course, email Doka, the boys, talking about the coach of the Boston Celtics, says his boys are fully charged to take on Miami Heat. And of course, they are looking forward to getting the job started, starting from the game one Talking about a football game set to go down tonight, right there in the EPL, English Premier League. Liverpool continues uh, their quadruple pursuit uh, with a trip to the St Mary's Stadium. That's talking about uh, the home ground of Southampton, uh, with a hope of getting a win uh, to pile more pressure on Manchester City. Don't forget, Man City did build 2 2 against West Ham to blow away their chance to by far lead Liverpool at the moment. But of course, a victory for Liverpool tonight will automatically mean the Reds remains just one point behind leaders Manchester City. Ladies and gentlemen, let's go on a short commercial break. When we come back, we'll talk more about Liverpool, who is available for Liverpool tonight. And of course, let's talk about transfers. Marcos Alonso is almost on his way to FC Barcelona. Today is a good day. A good day to take a walk a good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. A good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. I find the strength I need. love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. right, welcome back, Fresh Port on Fresh FM 105.9 with your Radio G tonight. If Liverpool draws against Southampton at the St Mary's Stadium, then Man City needs just one point on the final day against Aston Villa to be crowned the champions of the English Premier League. Tonight, Virgil van Dijk and Mohamed Salah has been ruled out of the particular game set to go down tonight, right there at the St Mary's Stadium. Liverpool Liverpool up against Southampton. All right, away from Liverpool, let me confirm to you that FC Barcelona are working around the clock to sign a bolt. Cesar Azpilicueta, and Marcos Alonso of Chelsea. According to report, Alonso is set to leave Chelsea, but of course, FC Barcelona's deal depends on the final price. The only priority for Alonso is to go back to Spain, and of course, if he has to go back to Spain, then of course the option is FC Barcelona. And now the deal to FC Barcelona depends on the final prize, But of course, for Cesar Aspilicueta, he has a two-year deal a bid on the table from FC Barcelona, and of course, he is waiting for a meeting with Chelsea to decide on his future. Ladies and gentlemen, time to leave the studio. 15 minutes, almost gone like 15 seconds. On behalf of my studio manager Femi Alabi, and of course, my producer Kenny Ogumiloro. Of course, he will be here tomorrow morning for the breakfast edition of the show Fresh Port on DSM Down, Fresh FM 105.9 to take you through the rest of the stories making rounds in one of sports. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hon Olalere. Let's interact on Instagram. Follow my Instagram page at I am Radio G at I am Radio G I A M R A D I O G W E. Till next time I come your way, I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. The weekend is all about ordering in and spending time together as a family. Every weekend, we order pizza and ice cold Coke. Everyone gets their favorite toppings, even if it's pineapple. Oh. Tammy pours the Coke, taking a few sips. Mama puts on a comedy, knowing we wanted to watch an action movie. Oh. Every family night has a story. There's joy when we eat together. Offers available at Jumia and Glovo. T's and T's apply. Coca Cola, real wonder. ọ̀rẹ́ mi jọ yáge oúnjẹ òun ni àjẹkẹjẹ ah, bẹ́ẹ̀ ah, kíní kan ń ṣe yùngbà nínú oúnjẹ yìí. kọrí ìsọ oúnjẹ tuntun látọwọ́ ọ̀ǹgà ni. ṣé pé ọ̀ǹgà náà ti ní kọrí. àkànṣe ni láti inú èròjà ìṣẹ̀dálẹ̀ èmi ò rò pé mo lè ṣe nǹkan kan mọ́ láláì lo ìsọ oúnjẹ kọrí ti ọ̀ǹgà yìí o. ọ̀rẹ́ mi ǹjẹ́ lè yá mi ní ọtún gèlè yín yẹn. ǹjẹ́ náà wáyé nìyẹn. fún àdùn tí wọ́n máa fi dáàbò bóúnjẹ rẹ mọ̀ yàtọ̀ lo kọrí ọ̀ǹgà tí a fi àpòpọ̀ àwọn èròjà ìṣẹ̀dálẹ̀ ṣe. ó ga ọ ṣé ẹ ṣàlè fún wa lóúnjẹ díẹ̀ sí i ṣá. ọ̀ǹgà ọ̀ǹgà mama's helping hand. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwọn. olóṣèlú naija wa ẹran tí kẹ̀ ń wárí ẹran tí gbé kò tẹ̀ wá ó lásìkò àtúnwò. olóṣèlú naija wa ẹran tí kẹ̀ ń wárí ẹran tí gbé kò tẹ̀ wá ó lásìkò àtúnwò láyé mo kọ́kọ́ kí ọba ńlá ọba àwọn ọba mo kọ́kọ́ kí ọba ńlá táyé ọba àwọn ọba kò sẹ́ni tó lè lè nípò ó lè yọ ọ̀yàn nípò kò sẹ́ni tó lè yọ ńpò ó lè yọ ọ̀yàn nípò ọba mi dákun máa yọ mí ńpò ọlọ́run ọba dákun máa yọ mí ńpò ipò tí mo wà táyé mo tún béèrè fún pò sí táyà mi ìbẹ́sà olóṣèlú nàìjíríà wa ẹ̀rọ ti tẹ̀ wá ẹ̀rọ ti gbẹ́kùn tẹ̀ wá. ọpọlọ yẹ ká dá ibà ń sùn báwa ń ṣe gbùdà ọpọlọ yẹ ká dá ọpọlọ jọlẹ pósítà tọ́yà tiẹ̀ sígbó ọpọlọ tújọ lẹ́kọ̀ọ́ kó tó já mọ́ ẹ lọ́wọ́ ẹ̀yìn lámùtọ̀ ẹ wá bí wọ́n ṣàlàyé fẹ́ o wómi ọ̀pọ̀tẹ́ túnjọ lẹ́kọ̀ọ́ gbèsè ni wọ́n bá bọ̀ tán torí ẹ̀ sánlé báyìí sùn. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ta ló kọ ilé. eru rádaràda wo nìyẹn. ta ló kọ ilé ta ló kọ ilé tó fi síbi time of light tí bẹ̀rẹ̀ láì wọ́n ló kọ time of light tí ah, ah. bẹ̀rẹ̀. kí ló dé. ṣáàṣẹ ọtẹlẹ ni. Ah, kò yé mi. ṣé ká máa kúkú máa lọ lé. ta ló kọ tó fi síbi. kí la ti sọ. ọ̀gá ìyẹn tó ṣe ètò tán bóyá ọ̀lọ́ ni ẹ yà á dẹ̀ mú kúrò nbẹ gbẹkẹ ni kúrò nbẹ. ẹ ṣe mọ̀ pé wẹ́dà máa ń tẹ̀ǹkì sí rainbow. bọ̀dá bọ̀dá jẹ́ lẹ́nu bí wẹ́dà eh, máa ń ọbẹ̀ abẹ́ ò yá. ìgbà míì tí n bá délé tí n bá ń tún program gbọ́ tí n bá wá ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà bí gbàtẹ́ kan plug ẹ̀ mọ́ná iná ló ń lò ní. nígbà tí wọ́n plug ẹ̀ mọ́ná àwọn apaná mọ́ lẹ́nu. ìṣẹ̀ṣẹ̀ mọ̀ pé tí ó bá plug yẹn mọ́ná honestly tí wọ́n apaná mọ́ yẹn lẹ́nu mm-hmm. ìjọba àti o lè jó chájà o <laughs> lè lè blast anytime. no fuse yẹn ló jó. bóyá chájà ẹ jó. mo wò pé bóyá mo blast. fuse ọ oh, blast rárá ọ kágbọ́ blast ni ọba ti sàn. bóyá fúùsì ló jóná. àbí kí tájà ẹ jóná tájà ẹ jó àbí mi kọ́ jẹ́ pé wáyà ẹ ti wáyà bọ́ọ̀n ẹ wáyà ẹ ti mẹ́rẹ̀. ọ̀ mẹ́kì dún overheating. Ah, ó lè ṣe overheating lóòótọ́ ó lè ṣe over overheating ọba overheating over overheating yes nurse ọba over ọ̀gá náà di sẹ́tì o. ti ń bá wa rìn tipẹ́ o yẹ ká hàn ẹ̀ ti mọ̀ lọ. ṣé o fẹ́ gbé microphone jẹ ni. ọ̀gá ọba kọ́ ọgbẹ́nu síbi ìgbà tó fẹ́ kéde ìhìn rere. ẹsẹ̀ overheating. not overheating. over. over. ok tó bá jẹ́ bọ́ọ̀lù bò ni mo fẹ́ fúnra sí náà bí bọ́ọ̀lù bò. <laughs> Eh? Eh? tó bá jẹ́ pipe popo ni nabi pipe popo. Eh, pipe popo. bẹ́ẹ̀ni tó bá jẹ́ pipe pipe o máa jẹ́ pipe pipe. volvo. bọ́ọ̀lù bò. volvo. ọ̀gá bọ́ọ̀lù bò. very very good. now. very, very, very good. good. Okay, very, very good. <laughs> very, very good. Yeah. Ah, èèyàn pọ̀ ló kó yìí. ọ̀gá àwọn èèyàn ọtí pè mí even ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọtí pè mí ní eh, sùn eh, pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbọ́dọ̀ pè ọ́ wọ́n ní invite mi kọ́ wọ́n máa ma fọ́. wọ́n bá invite yẹ ntí wọ́n ní kò fẹ́. wọ́n fẹ́ ti ọmọ lé ni. ọ̀gá nínú education ni ọ for education tábà àwọn afẹ́ ṣe exam ọmọ ní kọ́lọ́ kọ́ òwe lẹ́nu tèmi dáadáa. mo mọṣẹ́ tí wọ́n fẹ́ gbé fún ọ eh, tábà fi lè invite yẹ ọbẹ̀ ìmíràn àbádùn garage wọn gbogbo àwọn ilẹ̀ tọ́wà lẹ́gbẹ̀ẹ́ títì kọ́ mọ bá wọn sá tó fi dé wọn. ọ̀gá yẹn kọ́ wọ́n ti gbọ́ àwọn yẹn fún yẹn bí wọ́n ti fẹ́ gbọ́ àìjẹ́lẹ́nu àwọn yẹn ni o. ìrọ̀ àgbàjẹ́lẹ́nu olúwa tí ṣẹ̀ṣẹ̀ wá àwọn èèyàn kọjá ní o iṣẹ́ yẹn pọ̀ iṣẹ́ yẹn pọ̀ wọ́n wá rí i pé kò síbi tó lè rìn dé so gbogbo àwọn ilẹ̀ àwọn ọ̀rá búrẹ́dì ọ̀gá kò rí bẹ́ẹ̀ ọ wọ́n ti gba àwọn kan pín yẹn o ọ̀rá omi they don collect fífò for that section ọ̀nà ìlú ìgbà tó fẹ́ gba oúnjẹ lẹ́nu àwọn kan ni o. ike tó ti yọ díẹ̀ àwọn hmm. kò tí wà lẹ́nu ọ̀gá ọ̀gá ọ̀rọ̀ lẹ́rìí ọ̀zam indication náà fẹ́ kọ́ mi fún hmm? lórí indication yìí. <laughs> education lórí exam tó bá fẹ́ àwọn ọmọ tó fẹ́ kọ́ òwe yorùbá gangan wọ́n fẹ́ wọ́n fẹ́ slot ọ̀rọ̀ mi kan education education education ọ̀gá ah. wa sẹ́ni sẹ́ti indication ni n pẹ́ invite mi wa ọmọ slot ọ̀rọ̀ mi sí ọmọ ọmọ slot ọ̀rọ̀ mi sí. wọ́n fẹ́ slot ọ̀rọ̀ ẹ. bẹ́ẹ̀ni ṣé inú ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ invite invite invite. wọn bite yẹ. invite invite yes. invite invite invite education. indication wasan de sèche ọ̀gá ọ̀gá kankan náà ni ọ̀la ah, ah. ṣebí ìjọba òkúlẹ̀ ọ̀yọ́ ohun kan tó bá jẹ́ irọ́ ni mo kọ́ nísìnyí ṣe máa ọ eh. máa kọ́ èmi lẹ́jà náà ah, wọ́n ti já ẹ àti já mi nísìnyí. wọ́n ti já ẹ ti pẹ́. òkúlẹ̀ yẹn ń kọ́ àìrá eh. mà. òkúlẹ̀ yẹn ń ṣe kí ni. lẹ́yìn ń kọ́ àìrá mà. òkúlẹ̀ yẹn ń pa irọ́ mọ́. bẹ́ẹ̀ni òkúlẹ̀ yẹn ń kọ́ àìrá mọ́ náà ọ̀gá. ọ̀rẹ́ ọ̀gán. ṣebí ìkúlẹ̀ ọ̀yọ́ ni mo wà. ìpínlẹ̀ Ah, ah. ìkúnlẹ̀ Ọ̀yọ́ ni ìkúnlẹ̀ ìpínlẹ̀ ni ìbọlọ lọ wà yìí ìkúnlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wà yìí ìkúnlẹ̀ Ọ̀yọ́ kọ́ ló wà ìpín ìpínlẹ̀ sọ pé. ọ̀gá ìkékeré náà ni. àjọ ah, sọ kankan sọ pé ìpín. ikú ikú ìkúnlẹ̀ Ọ̀yọ́ ni mo wà yìí. ìkúnlẹ̀ Ọ̀yọ́ kọ́ ló wà ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀gá kékeré la so. èmi àti ẹ̀ ò sọ nǹkan kan tí so ti sọ ọ̀rọ̀ ọ̀gá mọ́ máa jà mí níyà máa ìgbà tí mo sọ ah. nípa ọ̀gá mọ́ máa jà mí níyà nǹkan tí mo sọ náà I know what I'm talking about <laughs> ah, nǹkan tó dá mi lójú ni nǹkan tí mo sọ yìí tó dá ọ lójú ni ìgbà tí mo sọ nípa fúrọ́fàtì bàbá wa níjọ́ ni tani ta ló fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yẹ. <laughs> Eh, jọ wàá wá ní ìsìn tí mọ́láì bá ti ṣe díẹ̀ tó bá ti lọ tán tó bá ti lọ wàá wá ní ìsìn. tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíjọba gbé fún. mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bí ọjọ́ ọwọ́ wa ṣé kéèsì tí ọ̀tọ̀ ni àwọn wo ta ló gbogbo fọ́ọ̀mù. ọ̀gá àwọn tó sọ tó pẹ́ ọ̀nà wọ́n sọ owó ni èmi ni ó ti gba fọ́ọ̀mù lọ́wọ́ tèmi gàgà. fọ́ọ̀mù láti máa. láti máa kọ́ àwọn yẹn ní òye rẹ̀ Ah. ìwọ ni ó mọ kọyàn ní òwe. Ibu, ah, ah. ìyá kan kú ọtí pè mí ẹlẹ́yẹlé ọtí pè mí. wọ́n pẹ́ ọtí ẹ̀ ti dà ibi tẹ́ ti pè é yẹn dà. ẹlẹ́yẹlé ni ó pè ọ́ lẹ́yìn tí barak ọjọ́ ọtí pè mí wọ́n ní gbogbo àwọn sọ́jà tó ẹ̀mí kí máa kọ́ ni ìdí mo ní lọ sí skul náà bẹ́ẹ̀ bí bẹ̀ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ó ti dà ó ti dà ó ti dà. Hmm, ṣé seven five ló ń dilé mi o. kí lẹ́nu ẹ̀kọ́ please help us hype our program ìyẹn èmi náà lórí èlò dona dona dona ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́ mọ̀ wá tiẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ wa ìmọ̀ ọmọ àlẹ́gbẹ̀ẹ́ so ọwọ́ rìn wá ọwọ́ sẹnu bíi mọ́rọ́gbọ̀ ọwọ́ akọ kírókọ rẹ̀ program wo ni program ẹ eh, tó ń sìn. ìnìbá ìhà ìpò àdìsá lójú mi. irọ́ ah, ah, irọ́ mọ̀ ń fi máa gbọ́ tí n bá sọ pé o sẹnu bá kan tí mi fi bí mọ rọ́gbọ̀ sí kò lè pé àbọ̀ sẹnu bí ìlàsà ó ti yọ ah, wàá ní káyọ̀ wọn hype ẹ̀ nù owó jíngù wo lọ san fún. láì gba presenter fee kò sí wàhálà. láyìíká àrífín mọ̀ ti fẹ́ pọ̀ jù báyìí. a sọ papọ̀ sínú sálárì ẹ̀yìn méjèèjì eh, eh, a ti ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ eh, kò sí wàhálà and then a máa increase sálárì ẹ̀yìn méjèèjì bọ́lá ti next week lọ. ẹ̀yin management ẹ̀ àwa management a ti ṣe ìpàdé a ti ṣe ìpàdé o. láyìíká ṣé wọ́n ní bá wí àbí mi. mo yà wà méjèèjì. ẹ̀yin wà ló gbòòrò pa ni mo bá wí. ẹ̀ dẹ̀ kó òjò àná yóò tura. Ah, kí ni déètì ẹ̀ ní today was. ìpọ́n ni mo bí mi. farabalẹ̀ mọ́kù wọ́n sọ pé today was. ọ̀gá oh, náà today was seventeen ọ̀gá today today today is seventeen jàre today is seventeen. most of today was month was month ṣé dandan ni kò sọ òyìnbó ni what is today's date. today is. today was seventeen. today is seventeen. okay okay when i ever speak english when you are when i when you are ever hearing me when i'm speaking or i'm speaking or i'm speaking oga àwọn èèyàn ọmọ fi ọ̀rọ̀ mi ọmọ fi ọmọ fi ọmọ fi ilá mi tọrọ ní gbogbo ilé ní gbogbo. wọ́n gbọ́dọ̀ fi láàrin tọrọ torí láàrin ó ti kó wọn ò lè fi tọrọ fẹlòmí ah today was. <laughs> yes as i was saying yes today's date yes today was seventeen ah, oga correct oh, seventeen of may. today today it today it is seventeen. Ah. ah torí wọ́n ti gbọ́rọ̀ kan nípa pọ́tébù mọ̀ fàdúrà ràn lọ́wọ́ wọ́n nígbà tí wọ́n fẹ́ sọ lórúkọ ní kékeré wọn láwọn àfáà ò tí ì rí inú ẹni hmm? wọ́n ní èsúrú ni wọ́n pè é èsúrú wọn ló kú díẹ̀ káfa kan tẹ̀ mọ́lẹ̀ kẹ́nìkan tó ní ọmọ tá a mọ̀ sọ lórúkọ. wọ́n sì jẹ ìṣúrú lóòótọ́. ó jẹ ìṣúrú oní gàmúgàmú. ìyẹn náà ìgbà tí wọ́n ya scan mi ìgbà tí mo wà. mo ti pa fóònù mo ti pa microphone. honestly wọ́n lè àbá kejì ló pé ah anakunla ẹ mọ̀ tẹ́ ọmọ mọ́lẹ̀ wọ́n ní wọ́n wà nù ẹ̀ nínú pẹ̀lẹ́ tàbí ah. iṣu ọlọ pupa iṣu ọlọ pupa yẹn ni iṣu ọlọ pupa yẹn lọ́rùn àjẹ́ iṣu ọlọ pupa yóò rí lọ́gbọ́nrán báyìí ni. mo jẹ fi mí sínú àdúrà ní last week wà lórí ọ̀kadà o. Ah, mo fi mí sínú àdúrà fi mí lẹ̀. pàpà àdúrà ràn án yé ẹ rà lọ́wọ́. <laughs> o ti gba tiẹ̀ tán náà o ti gba tiẹ̀ tán lẹ. bàbá tẹ wá gbà o. Ah, gbàgùdà ni pẹ̀lẹ́. ó pè mí sí náà last week yẹn osekini. Eh, opi ẹ̀mí sí náà opi ń gbọ́ àdúrà. opi ẹ. E? opi ẹ̀mí. ó ń fi ẹ̀mí sọ́nà. Eh, ọ̀gá yẹsù asẹ́ndì sẹ́tì ọ̀gá. ó wá ń gbàdúrà. yẹsù ìdè fúrẹ́ ìkọ́ ọ̀gá lọ́jọ́. pé atẹ́gùn kan da fìlà rú ni kò jẹ́ kó gbé fìlà lọ. àti ẹ̀dúpẹ́. ẹ̀dẹ́dẹ́ ti fìlà ti fìlà ká dúpẹ́ lọ́wọ́ èèyàn lọ́wọ́ Ọlọ́run lọ́tọ̀. ẹ̀pẹ̀lẹ̀ téèyàn bá jí rí etí ẹ̀ fẹ́ kí wọ́n lọ sójú. ó jọ fífà yìí wọ́n ti sọ tẹ́lẹ̀ náà. <laughs> aláwọn èèyàn ń bú wa ní ìjẹjọ ṣẹ́gun wọ́n ní kiri ṣé wọ́n là á kàwé ni bá a ṣe a ṣe mathematics ti lórí rédíò. irọ́ o mass communication lèmi ṣe o. kò wá yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́. mathematics wo ló ṣe ti. nígbà tó ń sọ pé one hundred million. one hundred million. téèyàn bá fẹ́ ná ní ten thousand how many years lèyàn fi ná tán eh, eh, ìyẹn tí ẹ̀sùn kọ́ má ti jà lọ bẹ ẹgbẹ́ bí ọ̀rọ̀ ní eight billion. twenty seven years ló fi ná. eight billion ló ń lọ ibi ò ní eight billion ló ń lọ máa tí ì lọ bí one eighty billion one million plus okay nine hundred and ninety-nine million plus one. o ṣe fi kíní ilẹ̀ fáwọn accountants. ọgá ológun ni ọgá mara juma. <laughs> láyìnká kí ló dé tó jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ o ṣàlàyé kọ́mọ kojú bọ̀. ṣèbó ti sanwó tíkẹ́ẹ̀tì. ó bọ ah, kó accept. farabalẹ̀ kí ló dé ń bẹ̀. ilé tí a jagun ara ẹ̀ náà kó tó jagun ológun. kí ló dé kò yẹ ká lọ wọ pé ẹmọ pé àgbàlagbà kan kò yẹ pé kí lè lọ wọ pé wọ́n sọ pé bẹ́ẹ̀. ó ti ra tíkẹ́ẹ̀tì náà. Ah, ah, kò o ṣírò rẹ̀ mọ́ òun wá kíní àjàkú tíkẹ́ẹ̀tì ẹ̀ mi. tíkẹ́ẹ̀tì mi tíkẹ́ẹ̀tì mi. bó o ti sáyìn. yes. so o ti sáyìn ni. mi ti sáyìn o. Ah, ó yẹ kó o ti sáyìn o. èmi vice o ti sáyìn vice o ti sáyìn. kánsílọ̀ mọ́kànlá onídìí kánsílọ̀ mọ́kànlá tí ò kówó jẹ rí. Hmm? <laughs> onídìí kánsílọ̀ tí ó dúró fún mi. onídùúró rẹ nù kánsálọ̀ mọ́kànlá tí òkò owó jẹrí tí ọ̀nàwó lórí local government chairman tí wọn bá ẹbọ lẹ́rù rẹ̀ rí. Ah, mọ́kànlá. irọ́ twenty two làwọn èèyàn. Ah, mélòó. o sì ní delegate. delegate mélòó. seventy one. mélòó ni yín bí. a mú tèkìtì mọ́ o sì ní o jàmú tèkìtì mọ́. delegate mi ti pé o ti pé ọ̀rẹ́dì. o ti ah, pé Um, so má sọ̀rọ̀ má sọ̀rọ̀ nípa ọ à ń kawó iṣẹ́ tọ́lọ́run fi ràn ọ́ òun ni kò kọrin nígbà sì ti wá gba fọ́ọ̀mù fún báyìí ó ti yọ kọmọ lọ oníwàásù ni ntòkù ni kọmọ kọ pé òní dúró rẹ̀ ṣe o. oníwàásù ni ó ní ó yẹ ká fulẹ̀ sí ibi àti ọ̀rọ̀ orí rẹ̀ sì dé oye kóńgò kọ̀ọ̀kan oye ìrẹsì tá a rírà nù hundred million. jẹ́ kó ní wàásù náà mọ̀ sí eh, jẹ́ kó mọ̀ sí. òun ló ṣẹ̀ṣẹ̀ wàá rán mi. èló ni rice nine hundred and ninety nine million naira plus one mm, nine hundred and ninety nine million plus mm. one million is equal to one billion. Mm-hmm. nine hundred and ninety-nine million eh. plus one million eh. is equal to one billion. mo lọ bá agbó mi wá. èèyàn kan kí ló fẹ́ kà fẹ́ kà wo sọ fẹ́ kà wo ni àbọ̀ fẹ́ mú mi. mo fẹ́ mú mi lé. mú mi lé mú mi lé. now now káwá sọ pé káwá sọ pé àgbọ̀sọgbánú owó. E-, èèyàn kan èèyàn kan ní eight eight eight billion àbí eighty billion eighty billion eighty billion ọmọ ọdún mélòó ni ọdún mélòó ló kù tí ó lò láyé. ah kí ló dé extra life rẹ èlé ló fẹ́ máa ná lójoojúmọ́. òun ni mo ṣe sọ pé eighty billion one hundred million tí mo fi gba fọ́ọ̀mù fún un. hundred million kéré àní eighty billion ah òkè tí sápò ni. eighty eighty billion eighty billion nine hundred and ninety-nine million plus one million is equal to one billion. ẹnìkan wá ní eighty rẹ lọ́wọ́ ẹnìkan wá ní eighty billion. Mm, ṣé tó ní àbí tó kó. ẹ mọ mọ bí mi ni má kó má kó kó fún sẹ́mi lọ́wọ́. mo bẹ mo ní ṣé tó ní fúnra rẹ̀. ká ní pé ẹni yẹn ní ó wá ní. ó ní àìdá ó kó àìdá ó jí àìdá ó gbé àìdá ó fẹ̀yìn pọ́n wẹ́ẹ̀dọ̀ yíngúsẹ̀. èèyàn ní eighty billion naira lọ́wọ́ lọ́wọ́ hmm. ọdún mélòó ló ti lò láyé mm-hmm. ọdún mélòó ló kù tí ó lò láyé mm-hmm. bóun ló ṣe fẹ́ na lójoojúmọ́ kó máa ná one one million lójoojúmọ́. Mm kó jẹ́ kó one million ló ná bùkátà rẹ̀ ó fẹ́ jújú one million lọ. nine hundred days. mo wá àṣewọ ló three hundred and sixty five days ló wà nù ọdún kan. bẹ́ẹ̀ni ok ọdún mẹ́ta láàrin yọnu one billion mhm. so ká ní pé ó máa ná one billion ní ọdún mẹ́sàn-án. Ah, dúnà ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣe wá ka ọ̀ láàbá yìí. láti ka mi lára. owó olówó ṣe ka ọ̀ láàbá wàhálà tí mò ń ṣe kí n tó rówó pọ̀. Ah, ah, mo wá ń wò pé mo wá ń wò pé dúnà ta ni ń gba sálárì tí ń gba sálárì tó lè kóru owó bẹ́ẹ̀ jọ bó jẹ́ kọ́ńtàtọ̀ ṣe eighty billion <laughs> irọ́ o àwọn owó kan tẹ́pẹ́ owó baba tí ń bẹ lọ́rùn ni o baba yín wo tí ń bẹ lọ́rùn ni o ó fowó ránṣẹ́ àwọn alálẹ̀ tí wọn ò sùn. àjẹpẹ́ dádì dádì dádì mi ò ṣe dáadáa wọn ṣe dáadáa ó ti yẹ kán ti sẹ́ǹdì owó sí mi wọn ti ìgbàwé ọmọ onílùú ni <laughs> owó wà lọ́wọ́ wọn tí wọn bá ti ní ìwé ọmọ onílùú kò sí bó ṣe sẹ́ǹdì owó Eh, farabalẹ̀ ọdún yìí náà ni lóò wọ́n ti àrẹ́ǹjì ìyàwó fún dádì ẹ̀. dúró ṣẹ́gun <laughs> eré ọ̀tọ̀ àní bó o lè yàn ó ṣe gba sálárì. ẹ eh, tí ó fi ní eighty billion. àbí kéèyàn gba. eighty billion. eighty billion. Naira. Naira. now ó ti lo. bó o lẹ́nu yẹn ṣe ń sùn. tó yóò sùn yóò jí bí òrórùn sùn yóò lóògùn oorun. bóyá nítorí ẹni yẹn ti lo sí bíi fifty years láyé. Hmm. so one one billion ká ní pé ó ná one one million lójoojúmọ́ mhm. ní nine hundred and ninety nine days plus one day tá mm. jẹ́ one thousand days á jẹ́ three hundred and sixty five days ló wà nù ọdún kọ̀ọ̀kan so a máa rí ọdún a máa rí ọdún one two three a máa rí ọdún méjì àbọ̀ yọ̀ǹbẹ̀ ọdún méjì àbọ̀ àna one billion one billion ọdún méjì àbọ̀. Ah! bọ́lá yìí ní sùúrù one billion two point two point. farabalẹ̀ mo fẹ́ béèrè òbéèrè kan so ni plane saturday. mo ní. ọ ti dàbọ̀. ẹ jẹ́ kí n yẹ̀bù dádì ṣé wọn pé nǹkan tẹ̀ ṣe yẹn ó ó ó àfẹ́ ti lábẹ́ nìkan ní challenge ní sòrò ní sòrò kò tán èsì ó wà nbẹ tì náà o. tán èsì torí tó ṣẹlẹ̀ ni pé ó ti ń làágùn ó ti yọ ó ti ń làágùn nígbà ó ti sọ̀rọ̀ eighty billion eh. ọkàn mi ti lọ síbi tọkàn mi lọ. káwa mú two two years eh. lọ́nà eighty. Eh. ṣé ẹnìyẹn ò ní kọ́lé ni. dúró ná hmm two ah, ah. two years lọ́nà eighty. owó wà nàìjíríà yìí ẹnìkan ló ń fi seven hundred million kọ́lé seven hundred million wọ́n sì bi ilé yẹn wó ó sì ń sọ fún wọn pé ẹ̀ ń bi ilé òun wó kó tó pé ọ̀sẹ̀ méjì òun ó tún ra ilé ní àdúgbò tẹ́ ti ń wó ilé òun yìí sálárì ni àbí tán kíní fún mi. ọlọ́run má bà wá nú jẹ́ <laughs> so two years times eighty one hundred and sixty years. bá a wá bá èrò rẹ̀. so one hundred and sixty years ni bá lò láyé tó fi lọ yóò fi ná one one million per day. mo kọ́lẹ̀. ṣẹ́gun yìí tún ń dùn mí. kò sọ di information tàdó láti fún ọ. ṣé tí mò ń sọ òye wọ báyìí. wo. àní kéèyàn ní eighty billion ah! lọ́wọ́ kọ́mọ náà ní one one million per day. ẹ kò lè ná one million torí bùkátà rẹ̀ ó pọ̀ ju one million lọ. kí ni bùkátà tó fẹ́ ní. torí. yàtọ̀ fún kó ní gate man tó ń sọ twenty five thousand fún lóṣù. Ah, ah, bó o lọ ṣe mọ̀. ah kò lè san twenty five thousand naira fún gateman rẹ̀. ọ̀dẹ tó wọ́n jù ní ìsìn ní gateman gateman tó wọ́n jù hmm. thirty five thousand. fifty. fifty. ok kátẹ̀ ni pé. tó bá ní national diploma. kì í ṣe lójoojúmọ́ oṣooṣù tún wá ní yóò tún sanwó fọ́dẹ. ká ní pé ọwọ́ agbọ̀dẹ méjì. sáwọn o sáwọn extended family ò sí ń bẹ̀ ni àwọn mọ̀lẹ́bí tó gbàdúrà tó fi gòkè àgbà. àyè àdá ǹjẹ́ ǹjẹ́ wàá ran extended family ń lọ́wọ́. ẹ ò dénú family wọn ah, àwọn tó wọ̀ wá tó lọ́ràn lọ́wọ́ wọn wá sórí Facebook wá sọ. So Ah. pé ó ti ràn wọ́n lọ́wọ́ rí. ẹ tọ́jẹ́ nú ẹ̀. Ah, bẹ́ẹ̀ ni wọn ò ní sọ. wọn ò ní sọ. Ah, báyé ṣe rí nìyẹn. iyobi kò yé dádì mi pé owó yẹn wọ́n fi ń lé ìjọba ọ̀run fún gbogbo wa ni. Hmm? ìjọba ọ̀run wọ́n fi ń lé ìjọba ọ̀run fún gbogbo wa ni. ìjọba ọ̀run tiẹ̀ ni wọ́n fi ń lé sọgbọ. wọ́n fi ń lé ìjọba ọ̀run fún wa ni. ṣé màá wọn ti kéré tó wà mẹ́yìn. tí ó blow whistle adáadáa òsì dorí kodò bí gba. kíkà bá sọjọba yé nù kán tún kán má bàa lé jọba. gbọmọ Liverpool sọ pẹnáìtì nù. mo dẹ́yìn mo dúró náà kí náà wí wá ń sọ̀rọ̀ ojú. orí ń fọ́ mi. mo sọ fún ọ mo ní ìrora máa kọ orin rẹ jẹ́jẹ́ jẹ́ kí mi mọ rojọ́ mi jẹ́jẹ́ tọ́lọ̀ bá ka kádàrá pé àwa náà ní tabu abáwọn á padà ní èmi ò lè wá fọ́ra mi lórí. kí mo lè ṣe tèmi náà fi lè ní one billion. tó o lè ṣe hmm. gbajúmọ̀ iṣẹ́ tó ń ṣe ẹ máa gbàdúrà ni mọ ọkọrin rẹ gidi bóyá kan bóyá kan kan ẹ kéwì díẹ̀. <laughs> kó fewì díẹ̀ sí i. sẹ́yìn kọ́mọ ilé yọ̀ gbádùn. tó bá ti wọ́n sọ ìgbà yìí ni inú mi ṣẹ̀ṣẹ̀ dùn àtẹ̀yìnwá inú mi ò dùn rárá. àdúrà tó bá ń pa àlá. ìtàn ọmọ ayébẹ́lẹ́ lélẹ́yìí <laughs> gbogbo ẹ̀yin tẹ́ wà nínú gbọ̀ngàn yìí ẹ ti kẹ́ ẹ tẹ́tí kẹ́ gbádùn èrì díẹ̀ ẹ tẹ́tí ẹ gbóhùn èrì lẹ́nu mi ẹ tẹ́tí ẹ gbóhùn èrì lẹ́nu mi mo tún ti dé ọmọ ọmọ bàbá tíṣà. nípa ti èkìtì ọmọ ṣe yẹn tán kí n tún wá sọ ọ́ dìjà lá. ọ́ sọ ọ́ dìjà lá <laughs> ẹ ti jára dì ọ abẹ́rẹ́ pé ẹ gbèrè ọdẹ abẹ́ gbèrè ọdẹ láwọn tí wọ́n ń ṣègbéyàwó lọ́wọ́ láwọn tí wọ́n ń ṣègbéyàwó lọ́wọ́. ẹ káàlélúyà ní gbangba ẹ káàlélúyà ní gbangba àdèwé àdàgbà inú yẹn ẹ káàlélúyà ní gbangba. n bọ̀ kọrin débi kan nù o de káwọn band boys o dúró o mhm. ti yọ o ní eh. gita rẹ ní bass gita rẹ yọ la mọ. káàdì bó náwó ṣe sọ́wọ́ tí ń gbé nǹkan mr yinka ẹ wa. <laughs> àpọ́nlé ni ẹ jẹ̀yà ó jẹ̀yà bàbá yìí ọ̀ gbádùn èmi. sọ ma tó ṣẹlẹ̀ pọ́tébù ṣe àpọ́nlé ni kọ́ wa lọ́jọ́ ga sójà. kì í ṣẹjọ́ ẹ̀ gbogbo ẹbí búrọ̀ṣì aláàgbò. kọ́lọ́jẹ́ kọ́lọ́jẹ́ pàtí sójà. ẹ máa ẹ máa mẹ́mu sẹ́mu yín wẹ́ ẹ máa fomi la ẹ máa fomi la ẹmu yín tẹ́mu wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́kẹ́ wẹ́rẹ́kẹ́ ẹ ẹ ó pamọ́ nú ẹ wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nù. ẹ̀pẹ́ pamọ́ ló bí pọ́ọ̀sì ọ̀lẹ́ lónà sọmọ rí i káfí ni. ìgbà tí wọ́n bẹ̀ẹ̀ ti bú mi sí ṣebí àgbàlagbà ni ṣebí bí òun náà mu ṣe wọ́n bẹ̀ẹ̀ ah, ah, ah, ti dáyé. kásọ̀ tí kásíkà kò nírú ẹ lọ́mọ. mi nírú ẹ lọ́mọ o ẹ bá nírú ẹ lọ́mọ yóò mọ parọ́. wòrí jẹ ìrìn bí sọ́ọ̀sì àgbẹ̀ ni. yóò mọ parọ́ wẹ́fíà. ibùyẹ̀mí gan-an. orí mi jọ mọ́nítọ̀ ni o mọ́nítọ̀ ló jọ o ẹ̀ lè bó ẹ fì. <laughs> tòótọ́ ni tó bá ń ṣe báyìí etí ẹ jọ mouse. <laughs> no etí mi jọ fish pa ẹlẹ́ja imú <laughs> mi jọ ẹran dídín. o tiẹ̀ ti da o ti mọ n tọ́jú. èyí mi jọ àgbàdo ògì. àgbàdo tó jóná ni àgbàdo òdì ògùn àgbàdo òdì ògùn ni. wọ́n rún ẹ̀ wọ́n rún ọjọ́ gúgúrú sangisa àìbọ̀ mi jọ lẹ́ǹsì kámẹ́rà. kọjọ lẹ́ǹsì kámẹ́rà. onírùngbọ̀n mi jọjà lọ. ẹ̀rọ kọjọjà lọ. kí ló jọ. ọfọn kan níbi ìjà mọ̀lẹ́bí ọ̀gá ṣebí ó sì máa prefer àga kọ́ ọ̀gá ọ̀gá àga kọ́ àga kọ́ ọ̀gá ọ̀gá yeah that's what i'm saying ọ̀gá i say I, you prefer to get me like a pikin than four table. i can never get you like a pikin. ọ̀gá you can't be my pikin. oh he pikin. yeah i can't i can't take ah, you by. ọ̀gá so you reject me abi I am mọ̀ gbọ́ mọ̀ gbọ́ ìwé sọmọ ó mú ni ọ́ sórí lẹ́yìn ó mú ó mú. ọ̀gá ọ̀gá ṣé ọ̀lẹ̀ fi irú mi tọrọ kọ́ fi bí mi ní àbígbọ̀ yìí ni. irú rẹ ò ṣeé ṣe bẹ̀ ah. bèrè tàṣe pé yóò fi tọrọ irú ẹ. ọ̀gá kó tó bí mi kó fi mi ṣe last born. Ah. ọlọ́run ní jẹ́. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá fi fẹ́ ṣe last born. wọ́n láti ẹ̀yìn ọba bímọ tẹ́ lára ọmọ ń da yẹn láàmú ọ <laughs> tírú mi bá wà lára rẹ tètè bí síta. ó bẹ́ẹ̀ tà kọ́ dà mí láàmú kí fi bí irú rẹ lọ. ọ̀gá má ṣe yẹ o àwọn èèyàn báyìí tó bá dì. ọ bẹ́ẹ̀ tà kọ́ dà yẹn láàmú kẹ́ẹ̀ máa lo àgbo jẹ̀dí sí i ọ̀gá kò rí bẹ́ẹ̀ o. Ah, ó rí bẹ́ẹ̀ lórí ìwọ ló mọ bẹ́ẹ̀ lórí. wọlá ìwọ ló ah, bẹ́ẹ̀. àwọn èèyàn kankan kiri tẹ́ bá rí mi báyìí ní ìgboro wọn ni ha kí n dẹ̀rù bí irú mọ́lá mi yìí lọ́mọ mọ́lá yà wọ́n ti yà sọ́ọ̀dà ẹ̀ ọ̀dà onílé ẹ̀kúlé látàárọ̀ ẹ̀ mọ́ bínú sí àhírọ̀ náà ńlẹ́ láyínká lèmi ń jẹ́ ẹ̀ mọ́ bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. ìtọ́rí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn twenty sixteen ṣe wẹ́rẹ́ ni ni omi ti ń dún mọ́wọ́ jajanjan tata wọ ibà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ eré òní kójọ máa wọ̀ wá lẹ́wọ́ àtàtà. ìlú jùmọ̀ká ti gbogbo ayé ń pè lẹ́nìkan ṣọ aláyínká jagunlabi ti múra ètò dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú ohun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú ohun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọ̀kọ́ nǹkan rúgudu kọ́ gbà àlejò. ẹ káàbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí lórí ètò yín ètò wa àjọrò let's talk let's about talk it. about it tábà wo aago dáadáa aago aago márùn-ún àbọ̀ ló múra àti lọ́lọ́ láyínká ọlọ́run ògo ní fọ́ọ̀kọ rẹ̀ ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní tí ò sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ bàbá àgbàlagbà tí ó tún tilẹ̀kùn ọjọ́ òní tí ò sẹ́ni tí ò béèrè àgádágodo lọ́wọ́ ẹ̀ tó bá lóhùn dé ó dé tó bá sì lóhùn ò dé kò dé àìdí ẹ̀ níjàyà tó bá mm. dé tán ìkààyà ni ọba ṣòro ìkààyàn láyà òun ló tú wọn ká bí wọ́n gbé ń dáná ọ̀rọ̀ òkò pẹ́ ìtúká lọ sọ sí wọn bí wọ́n ti ń hun ẹ̀hún ọ̀rọ̀ olóhùn dé sáyé àwọn kan hmm. ayé tún bẹ̀rẹ̀ sí ní béèrè pé ń bo ní ọgbà wọlé hmm. bí ò bá gba wájú ilé wọlé tó bá ah, gbẹ̀yìn wọlé ta ló fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ aráyé rọrùn lẹ́ẹ̀kan hmm, ṣoṣo ọba tí ń gbénú pẹ̀kun ọ̀run pàṣẹ àṣẹ rẹ̀ sì wúwo ju gbogbo oh, àṣẹ ayé lọ òun náà ni ẹni tó ní agbára jù láyé àtọ̀run tó fi jẹ́ pé alágbára yóò padà wá dọ̀bálẹ̀ fún ni ọba tí ń dúró ti ni ọba tí ń dúró de ni eh? dúró tì wá ni mọ́ lọ dúró de wá hmm. tẹnìkan bá lóun lágbára láyé hmm. ọlọ́run á ní dúró de e. hmm. jẹ́ kó pa gbogbo itú rẹ̀ ibi náà ni ó padà wá gbà kọjá ibi lẹ̀ ni ó padà wá gbé jẹ gbọ́ná ṣé yóò padà yíra padà dà pátá ni àbí kí ló fẹ́ pa ṣé yóò parẹ́ mọ́ ayé lára ni ọlọ́run ni o kì í ṣèyàn àmọ́ tó bá dúró tì yàn á dàbí ìgbà téèyàn tún gbéṣù mi torí pé wọ́n mọ̀ ní àti lélele àbá àṣà lóògùn kò kí ló dé àbámọ̀ ìyá àjẹ́ torí pé ọlọ́run wà lẹ́yìn òǹtọ̀hún ni o wùmí ìwọ nìkan ṣoṣo lọ́lọ́run lẹ́yìn ẹkùn sálágbára mi mọ́ ojoojúmọ́ ayé lèmi mọ́ kó bẹ̀rẹ̀ fún ọ láyé kánò sì ní yé fògo fokọ rẹ àwa tá a jọ wà ní okulu yìí mọ rírì rẹ o torí bí a ti ń dáwàdà tá à ń ṣọ̀wẹ́kẹ̀ tá à ń ṣe orí mọ́ra wọn tá à ń rẹ́rìn lura wa yìí náà lẹ́kùn sọ lọ́dọ̀ àwọn kan bẹ́ẹ̀ kábà tún bí ọ́ wà ní ah, mọ́ ń sáà ò ní ọ́ ọba ṣèyí ó wù ú hmm. lára ń tó wù ú làwa tá kù sáyé àwọn kan kù àwa kan kù lára wa tá a kú ibà àwọn kan wà tí wọ́n ń tọrọ ikú fún àwọn kan ti kú àwa kan kù lára wa tá a kú àwọn kan wà wọ́n ń tọrọ ikú fúnra wọn wọ́n ní ìrora àti wàhálà táwọn rínú ayé yìí náà ti tó hmm. wọ́n ní káwọn kúkú palẹ̀ gbogbo ẹ̀ mọ́ káwọn sì mọ bàtà wọn lọ bẹ́ẹ̀ la sì ráwọn èèyàn mọ́ ti ń rawọ́ sí dókítà pé kó ètè fáwọn lábẹ́rẹ́ ní sùúrù ní wọ́ọ́rọ́wọ́ hmm. pé wàhálà yìí ti pọ̀ jù káwọn sì lọ sinmi inú ìrora lẹ́lòmíì wà mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí láyínká hmm. ọ̀rọ̀ wa ti ń gbọ́ náà ní fi ń fara fúkẹ́fúkẹ́ a ní a àwọn kìíní ìtúndé ọlọ́run bó ṣe ń tó kò yẹ nìkan kan mm-hmm. nígbà míì wàá fọmọ ṣàdánwò fáwọn kan mm-hmm. nígbà míì sì ni wàá fọmọ ṣàánú àwọn kan mm. ó fowó ṣàdánwò fáwọn kan lọ́hùn mm. àti bọ́ra wọn lé níbẹ̀rẹ̀ tá a ṣe pé wọ́n bọ́mọ àbí ìyàwó mm. ó sì fi owó tún ṣe ìkẹ́ àwọn kan débi pé wọn ò mọ tí wọ́n fẹ́ fowó ṣe mọ́ ó fa àlàáfíà ó tún fi dààmú mọ́ àwọn kan mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí inú hílà hílò lọ́kàn wọn wà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí àlàáfíà olópẹ́sára ẹlòmíì tí fi ń fògànná wọlé ẹnìkejì lọ́gbẹ́ ah. jẹnẹrétọ̀ rẹ̀ ah. Hmm. tẹ bá tún bí léèrè a ní ẹkọ́nọ́mì nàìjíríà ní ọ̀dà hmm. kò mọ̀ pé lára nǹkan tí òun ní yìí ọ̀pọ̀lọpọ̀ wà tóun ní tóun náà ní èyí lọ̀pọ̀lọpọ̀ ń tún rawọ́ ẹ̀bẹ̀ sọlọ́run fún hmm. àlàáfíà tí ń bẹ lára tiẹ̀ tó fi ń fò gànà tí fi ń fò electric wire bíi méjì mẹ́ta mọ́ra wọn <laughs> òun náà ni òsí lára ẹlòmíì tó ń fojoojúmọ́ bẹ ọlọ́run ànígbà tọ́lọ́run bá tún lòun ní ẹlòmíì lára tán àníkọ́lọ́run gba owó kó sì dá àlàáfíà ara àwọn nǹkan wọ̀nyí ni mo rò ọmọ ìyá ọlọ́yọ́ tí mo fi ń fògo fòkọ rẹ̀ lọ́pọ̀ ìgbà tá a bá lé àdúrà síwájú olódùmarè mm. tàbí tá a rawọ́ ẹ̀bẹ̀ sí pé kó ṣàánú fún wa mm. nígbà míì àní òun ń bọ̀ nígbà míì sì ní alóhùn ò wá mm. nígbà míì sì ní àní òun ti dé àdìsá mò ń bò wá olú olódùmarè ni ọ̀wá yálógún ọdún lọ́pọ̀ gbà àwọn supplications yìí gbogbo àwọn àdúrà yìí ní kó papọ̀ hmm. ààbò ló fi ń yí sí lórí ọmọ tàbí ìyàwó tàbí lára àwọn nǹkan tá a dáwọ́lé àníhà tí n bá grant ẹ ní hard desire rẹ àwọn tí ó hàn lè mọ̀ rí ẹ hàn nà rí lẹ́gbẹ̀ẹ́ rẹ hmm. kábíyọ̀ sí olódùmarè àríran jùlọ lọ olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé hmm. ojoojúmọ́ ayé o toró ò lè kú òòṣà ò pinpin ò dípẹ́ta láàkó tó wù kó sẹ́ni tó lè mú ọ sí agbára tó fi ń jólódùmarè kò yé èèyàn bẹ́ẹ̀ ni o o tún gbáyé gbọ́rùn lẹ́ẹ̀kan ṣoṣo àwọn kan ní o wà lọ́rùn wá fàyè ṣàpótì ìtìsẹ̀ rẹ̀ nígbà tó yẹ àwọn kan ní o jókòó lórí òbírí ayé gbogbo ayé dàbí ẹlẹ́gà hmm. àwọn kan tún wá wù ọ́ sòsòsò wọ́n lòún gbé láàrin àwọn kérúbù hmm. oníkálukú ń gbìyànjú ní àwa tá à ń yàn ìkànnì ṣiṣẹ́ ọpọlọ ni hmm. torí kò sẹ́ni tó lè kí ọ tán torí kò sẹ́ni tó rí ọ rí àwa àwa tán ni àrí ìrí tán ni àmọ̀mọ̀ tán ni àpèpè tán ni àkìkì tún kì ní àyìnyìn tún yìn bí ọlọ́run ni ọ kì í ṣe èèyàn ó tóbi títí ayé ògbọ́ ọ̀run ògbà ọ́ ọlọ́run ni o kì í ṣe èèyàn ó ṣílẹ̀kùn ẹnìkan ò lè tì í ó tilẹ̀kùn ẹnìkan ò lè ṣí ó gbìn ẹnìkan ò lè fàtú ó fàtú ẹnìkan ò lè gbìn mm. ó bá lóòdè kò sẹ́ni tí ń dì ọ́ lọ́wọ́ mú tó bá lóòdè kò sẹ́ni tí ó tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n ìwọ ló mọ tá dà kó tó di pé o dá wa ó mm. mọ gbàtà àdá àti bí a dá sí ó mọ ijó àwọn èèyàn tí ó jẹ́ nẹ̀bẹ̀ tábàdà ń testimony jìrọ̀ rẹ̀ fún ni o abájọ tó kun fi rí fò bí àgbò kékékèké bí ọ̀dà àgùntàn abájọ tilẹ̀ fi ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ó gbé àwọn kan sípò ó rí àwọn kan wálẹ̀ ó gbé àwọn kan ga ó sa àwọn kan dibútú olódùmarè ní ọ́ awo ni tún ni rọ wọn náà ni ẹlẹ́rìí ìpín òmọ̀ntàdà ó sì mùgbà tá a dà ta fẹ́ dà láyé ọlọ́run ni o kì í ṣèyàn o ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kú bẹ̀rẹ̀ fún ọ abájọ igi tútù àti gbígbẹ́jọ wà nínú igbó lójú àwọn aráyé wọn ní igi tó ti gbẹ yìí ni ò ní pẹ́ wò hmm. àmọ́ tó bá tún fẹ́ ṣiṣẹ́ náà àánú rẹ̀ wọn ní kí igi tó ti gbẹ òun kó dúró kó sì kó láyé àmọ́ ètùtù tí wọ́n ní yóò pẹ́ òun kó wó lulẹ̀ késo rẹ̀ sì rẹ̀ dànù hmm. tàbá tún bí ọ léèrè wà ní mọ́ yàsá òní ọ okùn ẹni tí ó mọ̀ ọ́ sí ìgbà míì wà ní kóbìnrin ọmọ kọ̀ǹtró gbogbo fámìlì hmm. ọwọ́ rẹ̀ ni wọ́n ti mọ gbóúnjẹ àárọ̀ àtọ̀sán àti talẹ́ ẹni bá torí ẹ̀ sáré mọ́tò yóò sì kọlu kẹ̀kẹ́ wọ́n tọ̀ ń lé mọ̀ torí pé o dé sára olóbìnrin òní kò sẹ́ni tó lè mọ̀ sí hmm. ọlọ́run ni ọ̀hún ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ fi fògo fókọ̀ rẹ o àbájọ ìwọ làgbàlagbà tójú gbogbo àgbàlagbà lọ ìwọ ni gbogbo ọba yọ padà wàá dọ̀bálẹ̀ fún ọ̀ọ́ni tó ni gbogbo ilẹ̀kílẹ̀ aláàfin gbogbo ìjọba ọlọ́run ni o kì í ṣèyàn èèyàn ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. talk about it. Let's talk about it with, with Yinka, Ayefele, and EOB. gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tí yín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the league of high flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé saturday thirty april saturday twenty eight may saturday twenty five june saturday six august àti saturday twenty august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbàdé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive olive branch college ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international school ó wà lẹ́yìn olive branch college olive branch college. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yẹ́yẹ́ thirty twenty mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta. lọ́sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn yéyé. thirty mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùn owó tabua alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì fresh fm àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. National Lottery Regulatory Commission fowọ́ sí. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára yìí jésù kan náà tó ń ṣiṣẹ́ agbára lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations ló tún fẹ́ jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀ lórí ìrẹsì ọlọ́run àgbáyé ni àpòsù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ìsọjí alágbára láàyànú àti tiẹ̀ mímímọ́ ọlọ́jọ́ mẹ́rin gbáko ìlọlọ́run tó pàṣẹ fún wòlíì rẹ̀ láti wá ṣe nílùú ìbàdàn jésù kan náà lápapọ̀ rí ẹ̀ the same jesus bí òkú lásàrù bá jíǹde lẹ́yìn ọjọ́ kẹrin tí obìnrin oníṣu ẹ̀jẹ̀ sì gba ìmúláradá lẹ́sẹ̀kẹsẹ̀ jésù yìí kan náà ló fẹ́ bí ayé wa wò ní ìbàdàn ọjọ́ ìṣẹ́gun tuesday seventeen títí di thursday nineteen oṣù karùn-ún twenty twenty two aago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àṣálẹ́ nínú àdúrà ó ti máa fẹjú kẹ́kẹ́kẹ́ friday twenty oṣù karùn-ún testimony night ibi tí wàá ti máa gbọ́ àwọn ẹ̀rí gbàkọ́gbì yéṣù kan náà fẹ́ bí ayé rẹ̀ gangan wò nígbà tó lọ́rùn bá ń lo ikọ̀ rẹ̀ àpòsù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédi pípọ̀ the covenant carrier lórí ilé agbára ìyanu iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà ní ọ̀dẹ́yẹmí street sẹ́dọ̀júkọ liberty stadium nítòsí jọgọ center nìbàdàn wọ́n àlàyé sí zero zero forty five forty five fifty two eighty six wọ́n ní ìrírí agbára jésù Nas síwájú nílé ẹ̀kọ́ stars comprehensive college nílẹ̀ ìbàdàn stars comprehensive college láti pínísí ni wọ́n ti kọ́mọ láyìíká àkọ́ni tó yáàyè àwọn olùkọ́ tó mọ yóò gbé nínú kara wọn kọ́ni cctv camera ní tìbútòrò ilé ẹ̀kọ́ yàrá àkàwé tó bojú rí fáwọn akẹ́kọ̀ọ́ yàrá akẹ́kọ̀ọ́ nípa àmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ọmọ kan kọ̀ǹpútà kan stars comprehensive college wà ní old army barracks behind brent supermarket sawmill old ife road àti plot three s adeojo estate old ife road ìbàdàn. ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́ báyìí ẹ máa bọ̀ sínú ọgbà ilé ẹ̀kọ́ fún fọ́ọ̀mù ìgbaniwọlé wọlé tàbí kẹ́ ẹ pè sáwọn nọ́mbà yìí zero eight zero three three two three eight six zero four tàbí zero eight zero three eight two seven eight four five zero. ìdánwò gbaniwọlé entrance exam yóò wáyé ní April nine May twenty one July twenty three August twenty seven Stars Comprehensive College children are stars help them shine. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ sọ́ọ̀rì ọlọ́run ó dàgbà padà. ọ̀rọ̀ yẹn kà mí lára ni. sọ́ọ̀rì. àmọ́ àwọn kan sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé bá a ṣe máa bá a yí lọ rẹ̀. a lè máa bá a yí lọ báyìí má ṣe pé. ohun tí wọ́n fi sọ rèé o hmm. kì í ṣe pé mò ń ṣépè wọ́n ní 1981 ni bàbá ti kọrin pé amọ̀nà tètè máa bọ̀ pé hmm. ayé ti ń bàjẹ́ lọ hmm. ní 1981 yẹn wọ́n ní wọ́n ra dọ́là ní one naira. bàbá yẹ wá lọ ń sọ. bàbá yẹ wá wá wò pé ayé ti bàjẹ́ tán kí bàbá yẹ wá tó kọrin pé ayé ti bàjẹ́ tán hmm. bàbá yìí kè é dá èrò wọ́n fọmọ ọlọ́mọ ṣẹ́ṣó. Hmm. wọ́n ti kọ́kọ́ hmm. wọ́n ti kọ́kọ́ kọrin pé ayé ti ń dojúrú ayé ti ń pokuru musu polukuru musu. a jẹ́ pé kínní ti ń fẹ́ bọ̀ tipẹ́tipẹ́. ó ti ń bọ̀. bóyá social media tí ó wá dé ní generation tá a wà yìí. òun ló wá yẹ kó tún ayé ṣe. ah kò tún ayé ṣe o kò tún ayé ṣe o ẹ̀kọ́ tó wà ń bẹ àìkọ́ ẹ̀kọ́ tó wà ń bẹ n tó lè mú wa ṣìnà ló dàbẹ̀ pé ó ń fẹjú wa. ṣé ká wá sọ pé social media tún ayé ṣe ni àbúbáyé jẹ́. tabaníkà wò láwọn ilẹ̀ òkèèrè o ó lè tún tiwọn ṣe o ṣùgbọ́n tó ṣe sáwà yìí ló fẹ́ lágbára díẹ̀ torí àṣà àti ṣe ilẹ̀ kóòtù òjìbí gan social media ti jẹ́ kó fẹ́ mọ doríkodò díẹ̀díẹ̀ kọ́lọ́hún ṣàánú wa. ibi à ń lọ lẹ́nu gan-an. ẹ̀sùn bìrìbìrì ẹ̀gbọ́n mi o. ṣé ó tún ti wá ṣe ni àbò sún wa padà sẹ́yìn ayé ń bàjẹ́ sí ni àbáyé ti ń dá a dé ah. àbáyé ń dá a bọ̀ sí <laughs> hmm. generation kan là wa generation kan ti wá sẹ́yìn tí generation yẹn náà pariwo pariwo pé ah ayé ayé dayé òyìnbó wọ́n fojú wọ́n fẹ́ fojú egbò tẹ́lẹ̀ wọ́n fojú egbò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ní tán rí gbà yẹn kan tó sọ bẹ́ẹ̀ hmm. generation kan nìyẹn hmm. wọ́n á rántí bàbá tó bí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ìgbà wo gan la yé dáa mo ní kí n bè generation wo láyé ti da tó dàbí pé a fẹ́ mọ fi ọdún yìí dún ni bóyá ká dẹ̀ faramọ́ pé bó ṣe ń lọ náà nìyẹn pé kò lè dáa jù báyìí lọ àbí kó ní kálukú mú èyí tí ń bẹ̀ kó sì máa bá tiẹ̀ lọ èmi ṣègbọ́njú bá pé tí èèyàn bá fẹ́ ra nǹkan o mi ìwà mọ̀ o mo gbọ́njú bá pé wọ́n máa ń fi iye tí nǹkan yẹn jẹ́ sẹ́gbẹ̀ẹ́ tí wàá lọ tí wàá padà dé tí wàá dẹ̀ lọ ah. ẹnìyàn á dẹ̀ rà á dẹ̀ fi sílẹ̀ ìyá mi ṣe rí dáadáa èmi gan ṣe rí wọ́n ṣe pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ èmi fúnra mi ta mango bẹ́ẹ̀ rí lọ́nà oko wa lọ́nà oko màá já ewé ọ̀gẹ̀dẹ̀ sílẹ̀ màá ká mango síbẹ̀ tá a bá lọ nígbà bá ń padà bọ̀ màá ti bá àwọn owó mi ń bẹ̀ sísì wọ́n ti mọ yí ẹ̀ tọrọ bẹ́ẹ̀ ni màá bá ń bẹ̀ wọ́n ti mọ yí ẹ̀ mm. so kí ló ṣẹlẹ̀ nígbà yẹn náà àwọn tí ń ṣe gbọ́mọgbọ́mọ wà o ah. wọ́n wà o torí mo rántí pé lọ́nà oko wa lọ́nà ìgbà náà wọ́n ní wọ́n wọ́n gé orí ẹnìkan síbẹ̀ hmm. wọ́n gé orí ẹnìyẹn lọ ó wá ku ìkùtù rẹ̀ nìkan. àṣé ayé ìgbà tí wọ́n ń sọ pé. odidi ọdún kan la àfi gbọ̀nà yẹn kọjá o. anini àti oyelu olè anini àti osunbọ hmm. ta ni àwọn ló ba ayé yìí jẹ́ hmm. àṣé ayé ò tí ì bàjẹ́ ńgbà náà ah. àṣé olè ò tí ì bẹ̀rẹ̀. <laughs> ó ní mo ṣe ń sọ pé ó dàbẹ̀ pé kíní yìí bí ayé ṣe ń lọ sí i ni kíní yìí ń fẹjú sí ni o then àwọn nǹkan táwa àwọn nǹkan táwa ń rí bí nǹkan tí ò dáa. ṣáà máa bá yí lọ bẹ́ẹ̀ ni. láyìíká àwọn tó bí wa náà ó dà pé àwọn náà bá yí díẹ̀ ni o. à ń bá yí táwa ní èkó bẹ́ẹ̀. torí tọ́ bá pè wá tọ́ máa ń sọ story fún wa nísìnyí àwa lè sọ story fọmọ ńgbà tí ayé sì dá díẹ̀ ebi mo ti sọ̀rọ̀ kan pé ní St. Louis tèmi lọ o mo ti rọ́mọ kan tí wọ́n nà tán fẹ́ẹ́ bá tiẹ̀ jẹ́ rí twenty naira ni wọ́n rí lọ́wọ́ ẹ̀ òun lórí owó ń gbà yẹn ó sì fẹ́ lọ fi jẹun ni ah yóò fi lọ róúnjẹ kẹ̀ twenty naira twenty kọ̀bọ̀ gan lèmi ń gbà lọ skul ó wá mú twenty naira wá. fún ọ lówó lọ skul. ọmọ kí n ti kiri ewédú. aago mọ́kànlá <laughs> táago mọ́kànlá bá lù. ṣebí skul aláàárọ̀ ló lọ. àti ẹ̀pin skul ti dọ̀dọ̀ wa ti tó àpin a ti lọ láàárọ̀ ẹ àwa pọ̀. aago méjìlá máa jáde. sukuu ọlọ́sàn mu ló ń sẹ́ni lóyún. ẹ̀rọ aláàárọ̀ yẹn lèmi máa lọ tọ́ba ti dago mọ́kànlá ọlọ́run wá ṣe ilé baba tíṣà òjìnà sí àwà sẹ́fíọ̀ ebi fẹ́ǹsì yẹn máa gbà iṣu tí mo jẹ kù láàárọ̀ ó tún lọ náwó mú nǹkan ẹ kì í ṣe pé bóyá ìbàjẹ́ ò sí ńgbà yẹn náà hmm. bọ́dà pé social media yìí ló wá ta ìbàjẹ́ síta tẹ́ni tó wà ní Sokoto file bẹ́ẹ̀ tó wà ní Ìbàdàn sọ̀rọ̀ conveniently tó fi mọ́ ó dà pé ó dà pé kíní ìtún wá. wá social media kọ́ wa nírọ́ ó kọ́ wa lólè ṣùgbọ́n ó jẹ́ kí ayé rọrùn. bó o láyé ṣe rọrùn. ayé rọrùn sí i ó rọrùn torí pé lẹ́tà tó yẹ kó lo ọ̀sẹ̀ kan lójú ọ̀nà ó ti dìlíbẹ̀ láàrin ìṣẹ́jú kan. kò pé ìṣẹ́jú kan. mú hmm, nǹkan sọ náà ni àbí ó sì rọrùn torí pé ìgbà tá a máa ń tò á kọ́lọ́ ń fọrùn kẹ́yà àṣẹyẹ nígbà lọ́ máa ń tò sọ́dọ̀ yóní fùfú táwọn retí kíkọ́ dé nísìn o lè mí kọ́ nísìn nísìn nísìn kò sí pé bóyá òǹdó de pé ṣé wọ́n á pè mí nírọ̀lẹ́. aago mẹ́rin ìrọ̀lẹ́ ni bọ̀dá yín máa pè láti ìlú ẹ lọ tó síbẹ̀ ni látago kan ọ̀sán. ó ti máa sùn lọ. o gbọ́dọ̀ mí ìsìn kọ́ yẹn. ìgbà kan tiẹ̀ wà tẹ́ pé màá tún wá lálàá pé mo ti receive call <laughs> call tí ò tí ì dé. o ti gbà lójú oorun mo ti gbà lójú oorun mo ti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìsìn ṣé àwọn nǹkan tó rọrùn tó wà ń bẹ̀ nìyẹn ṣé ká yí padà sí bó ṣe wà tẹ́lẹ̀ àbí ká mọ̀ bá a lọ báyìí. ṣá lè sọ story máa ti bí àbí ká ah. kúkú ká kúkú. já jókòó lórí eléyìí o torí ò ń sọ̀rọ̀ nípa àwa ọ̀dọ́ pé ó dà pé wọ́n brain wash wa. ẹ nǹkan tí mo sọ ká tó ngbà tá à ń polówó ọjà kí n mọ mm. sọ fún ọ mo ní àwa ọ̀dọ́ la ní láti bára wa sòótọ́ ọ̀rọ̀ a ah, eh. bá mọ̀ pé a fẹ́ tún ilẹ̀ yìí ṣe ṣe mm. rí à ń gbá bọ́ọ̀lù lọ́jọ́ ìdìbò. à ń wo fíìmù lọ́jọ́ ìdìbò à ń wo tẹlifíṣàn lọ́jọ́ ìdìbò hmm. ẹ jẹ́ ká kọ́kọ́ sacrifice ọjọ́ kan yẹn láti tún ìgbésí ayé wa ṣe hmm. èyí tá a bá a ṣe ń bẹ̀ nọmba one ká hmm. kọ́kọ́ lọ gba káàdì ìdìbò wa àwa ọ̀dọ́ yìí ó mọye percentage wa àwa la nílùú tí percentage gbogbo wa bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kọ̀yà nígbà endsars tí gbogbo yín bá lè jáde bẹ́ẹ̀ Hmm. kẹ́ ẹ mú PVC yín hmm. kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kọ̀yà kẹ́ ẹ dìbò fún ẹni tẹ́ ẹ fẹ́ hmm. ẹ ti kọ̀yà yẹn tán ọ̀ẹ́s. tó ọlọ́run á jẹ́ ká a gbọ́ torí bá a lọ́gun látòní dọ̀la àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé àwọn kan tí wọ́n ń gbọ́ wa ní wọn ò yìn ní sùkẹ́ má da lóhùn owó ti wà lọ́wọ́ ẹ̀ má da lóhùn ṣé mi ò mọ sítórì ẹ̀ ni nǹkan kémi kan ti rí kékeré tó wà lọ́wọ́ yín yẹn kó wà lọ́wọ́ tèmi òye kan yé mi láyìnká ní ọjọ́ tá a lọ ṣe program kan ní nínú Liberty Stadium ah, òye kan wá yé mi mo rí i pé nígbà tí àwọn olóṣèlú bá ń campaign ọmọ ọlọ́mọ là ń ránniṣẹ́ dé tòrótòró àwọn ọ̀dọ́ ó tẹ̀lé wọn hmm. wọn ó tẹ̀lé wọn èyí tí ó forí fọ́gò èyí tí ó èyí tẹ́mi rẹ̀ ó lọ sí i hmm. àmọ́ tó bá di ọjọ́ ẹ̀yẹ gangan nígbà tí ẹni tí wọ́n forí fọ́gò fún tẹ́mi wọn lọ sí òun bá padà di gómìnà àwọn àwọn ọ̀dọ́ yìí ò ní ráyè tẹ̀lé mọ̀lẹ́bí rẹ̀ àti ìyàwó àtọmọ rẹ̀ ni ó tẹ̀lé ṣé wò ó rí ni àwọn ni wọn jọ gun mọ́tò. a jẹ pé bídìí bá bàjẹ́ tán. torí ìdí jẹ́ padà dà hmm. so àwọn àwọn tí wọ́n sọ pé mo lè kú fún yín mo lè kú fún yín hmm. wọn ò ní ráyè wọn á fẹ́ǹsì wọn lọ́jọ́ tó máa fẹ́ ṣe tó máa fẹ́ búra fún ẹ nìyẹn sọ́ọ̀mọ́ ni wọ́n fẹ́ǹsì wọn. bẹ́ẹ̀ ni wọn ní jẹ́ kán ráyè débẹ̀ mọ́. wọn ní ráyè débẹ̀. àwọn ni wọ́n sì fẹ́ ná forí lakú lọ so àwọn ni mọ̀lẹ́bí ẹnìyẹn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n mọ̀ juwọ́ sí àwọn èèyàn ta ni nínú àwọn ọ̀dọ́ tó forí lakú tàbí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ láìsí ọ̀dọ́ àgùntàn Jésù Kristi Olúwa wa fún olóṣèlú kan tó dijọ́ tí wọ́n fẹ́ búra fún olóṣèlú ọ̀hún tó olóṣèlú ọ̀hún ni ẹ bá ń ṣí géètì fún un wọn gbọ́dọ̀ mọ rí ọlẹgbẹ mi. ọgbọdọ dúró sẹgbẹ mi. kò pọsibù torí pé gbogbo wàhálà yìí àjọṣe ni. kò pọsibù ó lè ní má wà kọ́ bọ̀ wá sórí fídíò. ó lè ní má wà má sẹ́tù. màá rí ẹ. má wọrí màá rán màá rán eob sí ẹ. màá rí ẹ sì ni. màá rí ẹ olóṣèlú èyí tán èyí tán. no a fi bà wọ́n jẹ́ o reality ni nǹkan tá à ń sọ yìí o. òótọ́ ọ̀rọ̀ ni ìbàjẹ́ kọ́. reality èmi ò ní kẹ́ mọ́ tẹ̀lé olóṣèlú o ó lè wá látàgbọ́ lé yín ó sì lè wá láti family house yín kẹ́ wò pé à ìwà rẹ̀ dáa tó bá sì ṣojú wa lọ́hùn yóò ṣe dáadáa. àmọ́ àlórí ọ̀rọ̀ ni wípé ah. ẹ gba pvc permanent voters card yín. fún wa comment. permanent voters card ẹ gbà á ṣe rí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kọ́ yà nsas tẹ́ tẹ́ tú sí gbòòrò tẹ́ fìmọ̀ ṣọ̀kan njó ní ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú káàdì ìdìbò yín láti yan ẹni tó wù yín tí ó bá wa tún orílẹ̀-èdè yìí ṣe gbogbo wa la kàwé generation yìí àwa tá kàwé la pọ̀ jù. wọ́n mọ bí wọ́n ṣe máa manipulate. gbogbo wa yìí àwa generation yìí la ma honestly wọ́n fún ogun mọ́ wa ẹ rí bí gbogbo òta ṣe gbẹ fúráfúrá ni wọ́n tún kóde pẹ̀lú fifty naira wọn nísìnyí. Ah, fifty fifty naira kéré. one one thousand. one one thousand. two two hundred. two two hundred. wọ́n gun eyín ẹnìkan dànù níwájú níwájú Fresh FM ń jò wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó kó kó mú owó ìkejì yẹn nà ó bu ní kùkù lẹ́rẹ̀kẹ́. bí ìgbà bọ́tìnì já pẹ̀rẹ̀pẹ̀ lẹ́yìn ṣe gbọ̀n dànù ọwọ́ akó ọwọ́ akó nǹkan rẹ̀ lọ ọwọ́ akó lọ báyìí. àti bí agbẹ̀gbẹ̀ yẹn fẹ́ dàgbàdo sẹ́yìn. ẹ ọwọ́ akó bí kàtẹ́ ọwọ́ amú tó rẹ̀ náírà méjì yẹn lọ́wọ́ mo ní ṣe mo ní ṣe tó tó téyìn ẹ torí ẹ yọ sọnù rẹ̀ láàrin ìṣẹ́jú méjì ète ète ti bẹ̀rẹ̀ sí ní ga. Eh, ah, kí ló ń sọ yìí ah, ah, àbí bí búrẹ́dì tó sún nù. ọlọ́run ó ti ga sókè. Hmm. social media ṣó báyé jẹ́ ni àbó táyé ṣe ah. ó bá tiwa jẹ́ ni àbó tún tiwa ṣe ó tẹ̀ wá síwájú ni àbó fà wá sẹ́yìn. ṣáàjì fóònù yìí ṣáàjì fóònù yìí Fẹ́mi Alábí. Ah. kò kò kò kò já mọ bí à ń lọ mọ́ kò kò kò buyì kún wa àwọn nǹkan kan wà tó jẹ́ bí àṣà Yorùbá hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí orí adé kan bá wàjà hmm. láṣàyò nínú nílẹ̀ Èkó tó ah. jíbí ó láwọn ìṣẹ̀lẹ̀ kan ó láwọn ìgbésẹ̀ kan tí àwọn èèyàn ti gbé. èèyàn gan gbọ́dọ̀ má jáde àwọn lè sọ pé kí gbogbo àwọn kan má jáde. social media ti bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n fẹ́ lé wọ́n fẹ́ lé wọ́n fẹ́ lé kámẹ́rà bí baba ṣe ń sọ̀rọ̀ ìkẹyìn bó ṣe fẹ́ mímí ìkẹyìn. ọ̀rọ̀ ìkẹyìn tiẹ̀ sì ń dà ah. social media ń gan lọ bá mo tọrọ àforíjì lọ́wọ́ àwọn orí adé o ẹni kábíyèsí mi fi yẹ̀yẹ́ ara Mm. yẹ bẹ́ẹ̀ ni social media yìí ni ò jẹ́ kí ọba mi ní yìí kò ní yìí mọ́. bẹ́ẹ̀ torí ó sọ̀rọ̀ ẹ̀dọ́ níyẹ̀yẹ́ lórí eh. social media ah. eh, ọ̀rọ̀ tí ò yẹ kó dá sí kí ọba mi dá sí ni ó mọ dá sí. ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ọmọ jábọ́ lẹ́nu wọn. ni ó wà ń fi sọ̀rọ̀ ẹ̀dọ́ ń yẹ̀yẹ́ láwùjọ social media yìí náà nítorí tó bá jẹ́ pé ó ń gbé ààfin láyé ìgbà tí àwọn ọba wà láàfin. tí wọ́n sì tí àṣẹ sì wà lẹ́nu wọn. tó bá fẹ́ rí ọba wà á kọ́kọ́ ba búrúburú kó wà á ba búrúburú kó tó dọ́dọ̀ ọba ṣùgbọ́n sìn ò ní láti rọ ọba gan ṣe whatsapp call. Mhm. ó fẹ́ rojú ẹ. ẹ ó fẹ́ rojú ẹ ọba ń ṣe whatsapp call. Hmm ṣó tún ti wá ṣe ni àbòsùn wa síwájú. mi ò rí nǹkan kan rere tó fún wa. tó tún ti wá ṣe ni àbòsùn wa síwájú. hello. mo sì jẹ́ kí n tàn ọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí mi náà ló ti fail lórí ọmọ wọn ẹ má tún já ti dogo ah. ẹ má tún já sí sórí ẹ má já ti sórí. òun ló fi jẹ́ pọ̀ mọ́ wọn dirin ló dirin fún ẹni tí ò tó wọn lọ́jọ́ orí. ṣùgbọ́n òbí mi ah. kò sí ní tá ẹ lè fi kún kò ní jẹ́ kọ́ ọmọ ẹ darapọ̀ mọ́ wọn. Ah. ó kọ́ lọ́hún fún wa lọ́mọ tọ́ ni hmm. express ni kun obìnrin oríṣiríṣi mọ́tò ní gbàgbẹ́ kọjá ẹ bí ọmọ mi báyẹ̀ tó mọ̀ wò pé sóhun náà ló bí ọ tí ì bá ṣe pé mísàn àwòsí mo bí ọ sí bá ní wọ́n pààrọ̀ rẹ ni kò ní jọ ṣòkòtò bẹ́ẹ̀ ni kò ní jọ kíjìpá. hello. ọlọ́run ògo ni kó orúkọ rẹ. ń lọ́ba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ o. ó gba tí mo kí lọ́pọ̀lọpọ̀ ọlọ́run tí bàjẹ́ fún yín o. àmín. àlàáfíà fún rédò. ẹ ra sà ọmọ nígbà gbajúmọ̀ aṣíwájú láti di ààrẹ kò ṣe ọpọlọ. Hmm. ṣe rí èmi wò pé social media yìí a lò bó ṣe tó àti bó ṣe yẹ ni tá a bá kíyèsí dáadáa ìrànlọ́wọ́ ló yẹ kó jẹ́ fún wa ẹ rí i pé àwọn àṣírí kan tí ò yẹ kó kó bò òun ti pàṣẹ rẹ̀ tú jáde ṣùgbọ́n tó wá jáde bẹ́ẹ̀ náà kí ló dé tá àwọn mẹ́kọ̀ọ́ jáde láti bẹ̀ kánà kẹ́kọ̀ọ́ bẹ̀ hmm. torí ẹni tí àwọn tó ń gbé wá láti ìlú òyìnbó tó ń gbé wá fún wa fún ni pé ká máa lò lọ́nà tó tọ́ láti lè kẹ́kọ̀ọ́ ẹni pé àgbọn ya agbára òkùnkùn agbára èṣù ó ń jáde ó dẹ̀ ń tú síta ní nípa ti social media yìí tẹ bá kéde dáadáa hmm. ṣùgbọ́n ọ̀nà wo la wá ń gbà lò tó fi ń lè wá lára kákè sára dáadáa torí tó bá ti tó bá ti dúró ìjọsọ nàìjíríà tá a bá la lò báyìí. a lò bàjẹ́ ni kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ a lò bàjẹ́ ni. ẹ jẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ ká máa ń tà ń ṣe ká padà sí pé n tí wọ́n gbé wá fún wa ó yẹ ká lò lọ́nà ó gbà wúlò fún tọmọdé ni ká lò lọ́nà tó tó padà kó bá gbèsè ayé wa. Hmm. pé wọ́n mọ bí wọ́n ṣe kọ́ ah, ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa eh. tí ìbò wa ò bá count olóṣèlú ò ní waste owó pé òun fẹ́ mọ lọ káàkiri mọ polówó fún wa. tí ò bá count wọn ní máa ràbò <laughs> bẹ́ẹ̀ ni tí ìbò yín ò bá count wọn ní fún yín lówó wọn ní fún yín lówó pé pé wọn ni kẹ́ ẹ̀ dìbò sí ìbò ah, yín count ó count náà ìbò yín count tẹ́ bá tún wá rò pé kò fẹ́ count ẹ dúró tí ìbò yín bá ti dì tán. wọ́n ti ṣiṣẹ́ lórí psychology wa ni wọ́n ti ṣiṣẹ́ lórí ọpọlọ wa wọ́n ti rí àwa àwa àwọn ọ̀dọ́ kan ti rí pé investment lẹ́ni yìí fẹ́ lọ fún tètè fún mi ní tó fún mi ní ìsìn kì í sì mọ bá tèmi lọ ká mọ́ pàdé mọ́ hmm. bẹ́ẹ̀ ni lára àwa tá a sì gbowó náà lápadà mọ́ pariwo pé wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òun mo ṣe sọ pé ọjọ́ tó máa fẹ́ búra fẹ́ nìyẹn wọ́n bí ẹ̀dá ò lè débẹ̀ mọ́. o lè súnmọ́ wájú. o lè débẹ̀ mọ́ wọ́n tún máa sọ pé. Ah, o ò lè débẹ̀ mọ́. àjọ campaign ni. ló fi jẹ́ pé ntí n ta lò ní nineteen lò ní nineteen eighty three fi ṣe campaign láyé Ṣàgàrí òun náà ni wọ́n sì ń lòdì sí. iná títì a ṣe ná a ṣomi. àádọ́dà. ó sú náà sì ní dọ́là ọ̀sẹ̀. a ṣe títì náà ni a fẹ́ ṣe náà ni good education health care ẹ̀ wọ́n ṣe tòní nínú kíní campaign Ṣàgàrí. Ṣàgàrí ń jò náà òun ni wọ́n kàn yóò kọ sàgàrí kúrò ńbẹ̀ wọ́n fowó kọ tí wọ́n sì hello. hello. hello. ẹ̀dàbí yéèdì. sá. ẹ̀mọ̀ ní dààmú ní ayé o. <laughs> àtẹ̀yìn náà. ṣe lọ́rọ̀ mi yìí kéde ọdún láti nineteen ninety three dé àti ìgbádùn díẹ̀ tó tó di june twelve yẹn ṣe láti gbà wálẹ̀ báyìí ọlọ́mọdé àbọ̀lú àbọ̀yìn wà láì ṣé gbogbo june twelve yẹn a kì í fẹ́rẹ́ jẹ kọ ni. ṣé june twelve yẹn náà a máa ń kérora. ẹ sẹ́ni ó tiẹ̀ ti wá ṣe kò wá kò wá dá kò wá dá mi tó báyìí ni ẹ mọ̀ yẹ ká ara kógbó rẹ̀ sì gbà náà hmm. òótọ́ wọ́n sọ pé wọ́n sì gbà àti ìpò tó báyìí èmi ìdí mọ́ ń gbà náà bẹ́ẹ̀ náà làwọn kan ní ìsìn ìgbà ní ìsìn ó ti ní iye tí gbogbo wá pa kalẹ̀ ṣe tá a fi pọ̀ sí o bẹ́ẹ̀ wọ́n ti láti tó China láti tó China lóòótọ́ ṣùgbọ́n àwọn China wọ́n wu ọpọlọ àwọn wọ́n níjọba gidi China wọ́n ti wà yìí wá ẹ̀dẹ̀ sọ ní wọn tí wọ́n mọ̀ fi kàfé fún wa nìyẹn láti NDDC. ṣé ká sọ tòótọ́ fúnra wa ṣé ká sọ tòótọ́ fúnra wa wọ́n ní tá a bá get it right ẹ má bínú o wọ́n ní tá a bá get it right ilẹ̀ wa Nàìjíríà lè bọ́ gbogbo ilẹ̀ adúláwọ̀ mi bóyá o ti gbọ́ rí wọ́n ní tá a bá get it right pé ká tó bó ṣe yẹ ká tó kódà wọ́n ní áfíríkà gan fún ah, ọlọ́run. Sunday Adeniyi ni ó ní social media uh, presents us with a distorted version of reality. Hmm. A lot of young people use this communication channel as a medium to escape the real world hmm. and also to create a perfect picture of their <sighs> ah, Hmm. irọ́ lọ́pọ̀ social media o package ní social media o ah ẹ má bínú so ti charge fóònù kejì ni. ṣóun ló bayé jẹ́ ṣàbáyé ti bàjẹ́. bóyá bóyá òun ló ṣẹ̀ṣẹ̀ táyé ṣe ni àbí ó ń bayé jẹ́ sí i lọ. bóyá ó ní kan regulate fún àwa ní bíi tá ń bíi social media is helping us. hello. hello ẹ kálẹ́ o. ẹ ra sà. yàrá mandela ni o. mo ń gbọ́ yín sà. ẹ kálẹ́. ẹ kálẹ́ o. ẹ tí mo rí sí ọ̀rọ̀ social media pé àǹfààní tó ṣe fún wa yàtọ̀ ní pé kò fẹ́ẹ̀ tó ìbàjẹ́ tó ṣe fún wa gan lójú sí tèmi. àǹfààní yẹn ò tó ìbàjẹ́. bẹ́ẹ̀ ni torí nígbà yìí àwọn tó jẹ́ rappers jẹ́ jẹ̀lé àwọn jù yẹn wọn kì í lo fóònù rárá tànà sọ bẹ́ẹ̀ náà ń lò sí náà tànà sọ bẹ́ẹ̀ ni àti àtọmọ ìkéré àtàgbàlagbà wọn ẹ lè bá rí bí kò lọ́wọ́ lọ́wọ́ wọn. àwọn tó jẹ́ jù. àwọn tó jẹ́ jù láwọn rappers wọn yẹn yìí lò. ń lò ara láwọn jù ẹ̀ ń lò ara rárá. ṣùgbọ́n lákòókò ṣe ń sùn nǹkan nínú wọn rí. nem o garoto, nem o